ليتي يتوقف الله أشي الصلاة الفروع جلوى محمد صلى الله عليه وسلم لا تا صلاتنا وما بان عليه النبي أتي يوم صحابة أتي مقوى من سوابة لنا إن شاء الله محمد صلى الله عليه وسلم في اليوم الماضي أجايبين القيامة ليلة ما تشوات بإذن الله تعالى وبعونه وفضله وبتفضله وإفضاله وبمنه وامتنانه نري الله تفسير القرآن إليك أبانه àyà tí a ti lé ní insha Allah yóò máa jẹ́ àyà one seventy two nínú Suratul Baqara àyà one seventy two ìbẹ̀là one seventy one láti bẹ́yìn one seventy two láti máa wá bẹ̀rẹ̀ lónìí. a máa wá bá lọ lánàá àmà ṣàlàyé lọ olúwa ti fún wa lágbára mọ́ èyí tí sọ̀rọ̀ ọlọ́run tí sọ̀rọ̀ ànábì ọlọ́dàkùnmọ́jú tẹ̀dùn wọn jáde ọ̀rọ̀ ìfẹ́ inú tí oníwà tí a máa dáná látara rẹ̀ ọlọ́dàkùn mọ́ sí ọ̀rọ̀ wa yìí lọ́rọ̀ fẹ́ inú ògbón tábà sí lálàyé ọlọ́mọṣáájú ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba sọ́kùn. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به غير الله فمن اغتر غير باب ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين يكتبون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أكبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البحر أولئك الذين صدقوا وأولئك هم المتقون قال مساكم الله طيور تصفوني البركة تكيور oríire tí èèyàn máa ń ṣe níbi pé à ń kójọ bá a ti máa ń kójọ lọ́sọ̀ọ̀sẹ̀ yìí tá a wá ní ta kójọ lé lórí tó kọjá pé àrùn dára wa lẹ́kọ̀ọ́ alukur'an gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àdébùwà Muhammad ní sallallahu alayhi wa sallam ó ní mọ̀tíkàmà àkọ́wọ́n fi baitin min buyutillah يتلون كتاب الله ويتدارسونه بينهم anábì láwọn kan ò ní kóra wọn jọ sínú mọ́sálásí kan sínú ilé kan nínú àwọn ilé ọlọ́run. yatluna kitab Allah káwárí pé àkójọ wọn tán ṣe ń bẹ̀ ni pé àwọn ń kí al nígbà bá pé wáyà dàdárọ̀ súnà mú bẹ̀yìn náà láàrin wọn wà dọmọjọ àyà jáde pé àyà ilé yìí ní tó túmọ̀ sí ni àyà báyìí náà ó tún wá jẹ́ gbígbé aya yìí náà òun náà tún wá sọ bẹ́ẹ̀. alábì ní ìjọ wọn bá kójọ lórí irú eléyìí àwọn màláìkà náà ó ṣe kí ni ó sì sọ̀kalẹ̀ tí wọ́n gbò wọ́n dáadọ́ tí wọ́n máa jòkó tí wọ́n bẹ́ẹ̀. àánú ọlọ́run yóò gbò wọ́n dáadọ́ bẹ́ẹ̀ náà. wọ́n ní kódà àwọn àlùmọ́lá olùkàlà àwọn màláìkà tó yẹ pé àwọn nípò wọn tún ga púpọ̀ táwọn ọmọ ń bẹ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọmọ òtún wa máa sọ̀rọ̀ ọgbọ́ àwọn ẹni bẹ́ẹ̀ pé àá abẹ́ẹ̀rí pé lágbájá ọmọ lágbájá náà abẹ́ẹ̀rí pé ń bẹ láàrin wọn oríire yìí ọlọ́run dákun mọ́ṣá àṣẹ bá a ti ń ju lọ́sọ̀ọ̀sẹ̀ yìí ọlọ́run mọ́ṣá àti wálé ní tó lúwa wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láàrin àwọn màláìkà kọ́lọ́n sì jẹ́ ká bá gbogbo ẹ̀ náà níbi tó lórí al-ikhlas májẹ̀mú ńlá ni àníyàn ṣẹ́ kó jẹ́ nítorí ọlọ́run nítorí wà ní gbogbo tá a bá ń ṣe kó jẹ́ torí tọ́lọ́run ọlọ́dàkùn má gbàtà láṣù wà jẹ́ má jẹ́ kẹ́mi wá má jẹ́ oyé padà níṣẹ́jú kan má jẹ́ kí tòtò yín ayé dákun má jẹ́ dá wa àníyàn wa padà kó tìmí tí ò dá. àyè yẹn bá fẹ́ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìkíláàsù ọ̀nà méjì ní nísìnyí ọ̀nà mélòó nǹkan méjì ó o àbá méjì kan ní tí wọ́n ń já àràyìn rẹ̀ pàtàkì jùlọ fi hádà lásìkò tí wà yìí. tí náà kéré sí ìtura wọn tí ń lò tó ń háyì wọn ẹgbẹ́ ìtẹ́ ìta ìjì. méjì ni ọ̀nà àkọ́kọ́ àwọn tòtò yínyín adùn nǹkan tó dùn gbà míì a máa kó fìtínà báyàn àwa bá ìkíláàsù èèyàn á ṣe kí ni yóò bá ìkíláàsù rẹ̀ jẹ́ nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́ ìjọsìn táǹfààní ayé bá dé àǹfààní ayé òun yóò sì dàyàn láàmú ẹni tí ti ń fà níyàn tọlọ́hun ọba rẹ̀ báṣẹ́ lọ nígbà táyé ní bá wọ ojú ẹ̀ tán ẹ kàn rí pé nǹkan bí ìlókù tí ó máa tí ó máa rán èmi náà tó ti wá ń bẹ níta nísìnyí èyí ò ní kakó fìtínà àti wàhálà báyàn nígbà bá kó fìtínà kalẹ̀ tẹ́kó wàhálà kalẹ̀ ìwọ náà ní mọ́gbà tó ọmọ ronú bá mi tó o bá wá sọ́ra rẹ náà irú ronú bẹ́ẹ̀ ó tó lè ba ìkíláàsì yẹn jẹ́ nígbà tí wọ́n bá kó wàhálà bá ọ tí wọ́n náà padà wá wo pé ẹ ẹ ẹjẹ́ àjọgbá gbogbo ẹ̀rú gbà náà ẹ rí i pé kí ni ìwé sí àwọn èèyàn nísìnyí ẹ padà máa gbọ́ lẹ́nu ẹlòmíì nígbà tí ọ̀rọ̀ ni ó bá jáde lẹ́nu ẹ̀ ó lè ṣeé ṣe kó máa ń tí wí gbà náà ó sì lè ṣeé ṣe gan-an kó máa máa tó ń wí wọ́n ti gíra pé kó máa máa tí ń wí ọ̀rọ̀ ni ó kàn jáde lẹ́nu rẹ̀ náà ni ẹ fi máa wò pé àti gbogbo tó ń ṣe yìí àti torí ìdúwọ̀ náà fẹ́ jà ní nítorí àníyàn ẹ wà ní pé ìkíláàsù rẹ̀ kí ṣe ó jẹ́ torí ìtọ́ náà yóò máa wá ọlọ́dàkùn méjèèjì yìí ọlọ́dàkùn mọ́tò pa ìṣúná-ṣù wọ́jẹ́ gbogbo tí bá wà máa ń ba ìkíláàsì jẹ́ máa yẹ lọ́wọ́ ọlọ́dàkùn mọ́tò ṣàtàwọn òkú wa. àwọn iṣẹ́ ìjọsìn wa ọlọ́mọṣáájá nìyà ó jẹ́ torí tọ́lọ́wọ́ bá wà nìkan ẹ máa fẹ́ lọ́wọ́ rẹ gbogbo bá wó oníkàlùkù ló sì máa bẹ lọ́wọ́ bá rẹ fún òrìàrà mọ́gbàtà jẹ́ ẹ̀lú kòtò níyáyé mọ́tì mọ́tì bàtànjẹ́ náà dàbí yìí mọ́tì jẹ́ kí ìlànà ọdún náà dàbí yìí níjọ́ tí wàhálà kan bá dé. ìkànnì àwọn nínú àwọn sálà olùsọ̀rọ̀ kan ọ̀rọ̀ wa sí lákòókò yìí àwọn àkùnmọ̀mọ̀ ah, ìwà ọ̀rọ̀ ní ṣúná hmm. àwọn èèyàn gbà ní kí ìdààmú bá bá wọn tí gínú gbọ́jọ́ máa ìdààmú tó bá bá ìlú lẹ́yìn yóò fa pé eh, kójú òdodo tí máa ń bẹ lọ́wọ́ rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ tó náà wà fáà ní Sheikh Islam Ibn Taymiyyah al-Harrani ní alayhi rahmatullah ọlọ́mọta bàbá kẹwọ́ láti kàfíìrò mìíràn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìdá úzíyà alẹ́lẹ́hàk ìdá úzíyà alẹ́lẹ́hàk nígbà wọn bá ní lára lórí òdodo tí ń sọ tán dá láàmú lórí òdodo tó wà lórí ẹ̀ bẹ́ẹ̀ tí yóò ṣe ni pé dàrọ̀kà tó kẹ́ wo ni pé tọ́ ìwo ni kó wọ́n mú lórí méjèèjì nígbà wọn sì di òdodo yìí mú ni àbí tó wọn fi òdodo lẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní kí tí wàhálà yẹn bá dá àárín kan kí ni wọ́n ṣe ojú òdodo lẹ̀ tí gbogbo àná ò bá rí wẹ́ẹ̀ tá a bá máa pẹ̀lú ikú pọ̀ ìyá yìí náà láti sọ ìṣẹ̀lẹ̀ kọ́lùkọ́lùkọ́ ká nígbà lera dé báwọn àlùfáà kí ni ṣẹlẹ̀ ẹnì kálukú bẹ̀rẹ̀ sí ní ju òdodo lẹ̀ àyàfi ta nígbà náà الإمام أحمد بن محمد بن حنبل الثاني Muhammad ibn Nuh kọlọ tó láwọn ẹ̀mí wo ní òní tó púpọ̀ tóbi láńdọ́bù láńbọ̀ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá sí àwọn afá àsúná oríṣiríṣi èpè ní wà yìí láwọn gbangba mi ẹ má jẹ́ kí mo gbọ́ àwọn húhú háhá o ẹ má jẹ́ ojú àyíká mọ́ o ẹ má jẹ́ ojú kí làgbéjọ́ máa ẹ má jọ dá ìlà mọ́. ẹ̀rí fáwọn onífẹ̀ẹ́ nú táwọn gbẹ̀fẹ̀ẹ́ nú dání àwọn bíbí àṣàmù ẹ̀rí tí mo ti wọ́n tó báyìí nísìnyí igun wọn ti kí ni igun wọn lè ní ti máa rí nù gbà mí o irú ẹ̀ máa ṣẹlẹ̀. sọ́wárí tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ àwọn tí wọ́n sábà kú ikú yìí òun náà lẹ́ni tí wọ́n dá kankan mọ̀ ẹlòmíì tó kú ìfẹ́ tó wá ní ti personality kọ̀ọ̀kan ní òmò wa fi ṣiṣẹ́ nínú àwọn àkókò rẹ̀ dàkùn àárín yìí ìkíláàsì yẹn yóò mí ni mo lọ lọ gbogbo ẹni jẹ́ ń gbọ́ wá sí àwọn àlùfáà súnà láwọn tẹ́ ti mọ̀ kó lóbodò ni wọ́n lánàá ẹ má jẹ́ táwọn ẹ̀kọ́ péǹtì wọn fún yín ní adàǹkanrú gbogbo àwọn tó bá ń péǹtì wọn bẹ́ẹ̀ kúrọ́ ni wọ́n o wọ́n níbi wọ́n lọ wọn àfẹ́ sọ bí wọ́n lọ ní o. ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ wà sí àwọn àlùfáà súnmọ́ lẹ́nu àbí ẹ̀kọ́ jẹ̀ máa. níjọ́ táwọn kan bá wá ń sọ wọ́n ló kọ tán jẹ́ kódà kẹwàá tó wẹni náà pé ilé náà ti rò pé súnmọ́ ń bẹ lára rẹ̀ ní ẹ̀mẹ́jọ ti ti ní òní ẹ̀mẹ́jọ ẹ̀mẹ́jọ jà ìlà àwọn irọ́ ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. mọ̀jẹ̀ yọ lọ́pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn bá ti ń já kò sí ní tàn lè sọ ara wọn kò sí kí mo pé wọ́n lè fi nǹkan bú wọ́n lè fi ròyìn ara wọn tí wọ́n pé wọ́n fi tí kò bá yí lọ́gbọ́n pé ah àṣàfà yìí wọ́n ti báyìí kì í ṣe bẹ́ẹ̀ ó fẹ́ mọ̀ọ́mọ̀ rópò ẹ̀ ní kì ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀kan fún wa látòjúwe kan alimami abu hanifa rahimahullah rahmatan wa ṣe àwọn bọ́lá ti ní kí mọ̀ wíyá àwọn olùmọ̀ yí wọn lọ wọ́n wá láwọn táǹkì méjì kan táǹkì mélòó èjì. tọ́ táǹkì kan ni pé àwọn gbà pé ìnámàlìmá ó mílíọ̀nù kí ni mílíọ̀nù máa ló kò correct àmọ́ sáàlì náà tó lórí jọ́nà lọ pé ọkọ ìyàwó bá súnmọ́ ara wọn bí ìbá ṣe kú mi ti jáde yìí òun ni wọ́n tó wọ jẹ́nàbà wọ́n bá sún ara wọn lọ́kọ̀ ò bá lù bí ìlú omi tó mi ò jáde tó kẹ́ kí ìwọ́n tó yọ padà ẹni wọn lọ náà ni sáǹdì yóò correct. because yìí táwọn mú ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn látọ̀dọ̀ àgbẹ̀bí sọ̀rọ̀ àṣọ̀rọ̀ ọ̀rọ̀ padà wá wálé lẹ́ẹ̀kejì tánàbí ìdàlùsákọ̀lẹ̀ kìtà náà nìyẹn anabi ní tí nǹkan méjèèjì ní báyìí ní ti pàdé ara wọn fakọ̀dé wájà balẹ̀ tó lò ìwẹ̀ jẹ́nàbà ó ti di Adi yẹn. àbú àdífà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ làwọn kọ́kọ́ rí àdíjà alákọ̀ọ́kọ́ tó ní ìnáma lè lima. kómi lálẹ́ náà ìpomi bá tó jáde láti gbọ́dọ̀ máa wẹ̀ jẹ́nàbà máa wọ̀ náà o. àwọn tó wá ní ìpàdé lẹ́ẹ̀kejì èyí ń ṣe déédéé ọlọ́jà jẹ́ pé mo rọ̀rọ̀ ìlà rẹ̀ ti dáadáa kálukú sì gbọ́ yé ẹni màá bù sí táwọn èèyàn ti fúnra wọn. àwọn abúlítàdì kan pé dédé súnà tí mo ti mú ti wí ẹni tó fẹ́ gbàwẹ̀ ó wá ti ní nǹkan pọ̀ pẹ̀lú ìyàwó kó tó di pé sàárì ń tàn kò wá padà wẹ jẹ́nẹ́bà tí sáàdì yìí tán ba lẹ́nu káwẹ̀ fi bẹ̀rẹ̀ lítà lóyè tí wàá lọ ìwẹ́ jẹ́dọ́bà Abu Hanifa ni òṣèlédè súnà ó sì ti dédé súnà lórí àwọn ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn àlẹ́ tí ó ń dáná jẹ́dọ́bà ó sì tó wẹ́ ó jẹ́ ìgbà tí àgbájá àgbá yọ. tọ́yì Al-Allama Ibn Abdul Barr rahimahullah àwọn amúnalẹ́tì ọ̀rọ̀ yìí pẹ̀lú ògbó ọlọ́run nínú àwọn àkókò tìbí ní ìlọ yìí á padà gbé báàbù gan jáde mo wọn a lè mọ tó ti lọ láàrin àwọn àlùfáà tó ti pẹ́ gbogbo eléyìí tẹ́lẹ̀ yìí ká mọ̀jú gbà wá láàmú. ẹnì kan kí abu adiba adiba wa sọ àwọn ọrọ kan tó ká lára lè dùn o nígbà tó adiba tán ó ilé ìtàlẹ̀ ìtàlẹ̀ ìtàlẹ̀ ìtẹ̀kùn ìtàlẹ̀ ẹ̀mọ̀tán wò láàbá mi bó ti wà bó ti wà kì í wẹ̀ jẹ́nẹ́bà ó ti jẹ́ àgbà bá àwọn àríkà kì í wẹ̀ jẹ́nẹ́bà ó dà bọ́ tí ń gbóhùn kì í jáwé rọ̀mọ́dọ́rù dákun ìwọ tí wọ́n bá kàn kan pa àfáà kan ìwẹ̀ jẹ́nẹ́bà ó di àfáà kí lọ́ọ́ mọ wí wọ́n tán ayé ìjẹ̀dùwà ilé ayé ìjẹ̀dùwà parẹ́ báyìí meanwhile blackmailing ló tẹ̀lé ṣe kò ṣe méjì inú bí tí wọ́n bá ti gbá wà fún àtìlá wọn gbà ní ó wà ìjọba tí máa ń ṣe wọ́n kàn ṣe ń jẹ ẹ̀mọ́ lọ́wọ́ ni. ìdómù sọ pàgọ́ àníbà ìwẹ̀ jẹnubà sọmọ́ torí pàgọ́ àníbà ní mo kíìpù nínú ìmọ̀ ló ti wọn lọ bẹ́ o àwọn ní mo kíìpù pé ah, ìgbà tí ìwẹ̀ jẹnubà tó dọ̀nà yẹn ó dìgbà tó mi bá tó jáde lára ọkọ síyàwó tó mi ò bá ti jáde kó dọ̀rọ̀ yẹn ó wá ní ẹ̀rẹ́ ìwọ́tọ̀ lé nínú kìlì yìí ajẹ́ pé tó o bá ti bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tó mi ò bá ti jáde ọyìn máa wẹ ẹnabà ó ti kọ̀ fún mi pé àbọ̀ àníbá yìí máa wẹ ẹnabà. meanwhile ìgbà mi sì rè ọ̀tọ̀ ní fatuwa lọ́dọ̀ àbá tí mọ̀ ti lọ bẹ̀ ọ̀tọ̀ sì ní tẹ́kọ̀wà tí bẹ́ẹ̀ tẹ̀wé ó lè ṣe fàdúrà kó sọ pé ah èyí tí màá wí lè ìmọ̀ ní kíní yìí ò ní láì bí àmọ́ tí màá sọ pé kò ní láì bí òun ẹ̀ ní bá gbọ́dọ̀ ṣe wẹ́ ẹ̀ ní bá wọn dà kó mọ́tà fẹ́ nìkan wá sí mọ́tà fẹ́ nìkan wá sí mọ́tà fẹ́ nìkan wá sí wọ́n sì lẹ́kọ́ mẹ́tẹ̀ nípa gbogbo wa lówó irú nǹkan bá wọn pọ̀ èyí tó ti sọ fáwọn àníkà ìgbà mi ó dúpẹ́ ẹni tó bá gbà pé òun gbà pé ẹni tó bá gbà Ramadan kò gbọdọ̀ gbé jẹ́ lẹ́bà wọ fàdíì ẹ̀gbọ́n yìí jẹ́ yìí wọ́n sì bá mọ̀ lọ. sọmọdé wa nípa wà nípa àjáde àdúgbò bẹ́ẹ̀ ọ̀ láwẹ̀ nù sójú òsì lọ́dọ̀ tẹ ìdájọ́ ẹni tó bá gbé jẹ́nàbà di fàdíì irú ẹni lò ní àwẹ̀ ó wá kọ̀ fún mi pé àbúrò àdúgbò kan fi bí panu ni kò ní àwẹ̀ ìjọbi wa sọ pé ìmọ̀ tòun náà ló tí òun sọ pábọ àyíwò láwẹ̀ òun bá bẹ̀ẹ̀ sọ sọ blackmailing kékeré gbígbàwẹ̀ rọmọdọ́rọ̀ ọlọ́dà kọ̀ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wá sí nígbà bá ti ń gbọ́ wẹ̀ lẹ́nu àwọn àgbà ẹ̀dá kan ẹ̀dá mọ̀ọ́tà ń ṣe ẹ wá rí wo ẹnìkan 1991 blackmailing ni ẹni bá fẹ́ yọnu kó yọnu ẹni tí ó bá sì bínú kó ṣe kí ni kò bínú kò sí nǹkan méjì ìdádẹ́gbàmẹ́ ọ̀rọ̀ ni òjò mọ́mọ́ òjò mọ́ kí mo pé é í sọ̀rọ̀ mọ̀ kì í sọ̀rọ̀ mo tíra kódà kì í sọ̀rọ̀ experience ìbájú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìdákejì mọ́ ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ bá wádìí ẹ̀ dáadáa torí sọ́bẹ̀ torí ẹ̀ tó bàbá bí ẹni tó wí lọ́rọ̀ àwọn bàbá bí ẹni tó wí padà jẹ́ kí n mọ́ tálẹ́ náà wí jẹ́ èdè 1990 ọ̀gbẹ́ni ìjọba ìsinmi tẹ̀tẹ̀lẹ́ ni ẹ united rights làwọn tó tàfé jù táwọn tó bila táwọn jà láhà àwọn èèyàn united rights ló bẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ tó sọ bẹ̀rẹ̀ jù. àwọn tàfé jù ní wọ́n ń báyàn wọ́n ń pa wọ́n ti járí fún àwọn èèyàn ìtàn rẹ̀ nísìnyí kì í sọ̀rọ̀ one thousand years kì í sọ̀rọ̀ kí mo gbé wọ́n kì í sọ̀rọ̀ one thousand years kí la máa tara wa sí njí máa ń bẹ́ńlẹ̀ ní ẹja máa bára wa sọ njí máa ń bẹ́ńlẹ̀ ó abára wọn sọ tí a ṣe ní táwùjọ wa yìí wà yìí tá a bá ti ń fi àwọn fáàkì kalẹ̀ ẹ̀ẹ́dọ̀ máa kó àwọn èèyàn sínú confusion ẹ̀ẹ́dọ̀ confuse àwọn èèyàn fáàkì yẹn sọ ẹ bá rí báwọn èèyàn kan ti àṣejù ẹ àdírẹ́sì àṣejù ẹ dẹ̀dẹ̀ ká mọ sí láàṣejù wọn tí àpẹẹrẹ tí náà aláṣejù kí ni àṣejù wọn tí wọn ṣe àpẹẹrẹ irú nǹkan báyìí irú nǹkan báyìí àṣejù rí ó sì clear àwọn èèyàn sì mọ̀ pé ó kéé báyìí àmọ́ ń gbọ́ tó dodo ọ̀rọ̀ bá ti ń kan oníkàlùkù tó bá ti jẹ́ bínú kàlùkù ni wà á ṣe jẹ́ ìjọba àti mọ̀ ń sọ náà sẹ́ni bá ti mẹ́ fa báyàn náà wí ẹ̀sùdó ẹ̀fà ẹni ọ̀hún sòdodo ọ̀rọ̀ ni òdìgbà tó bá tó gba orúkọ lékewò rẹ̀ àbórúkọ mọ́sálásí tẹ́gbẹ́ ìtumọ̀ nàíyè ìdẹ̀kùn àbí ìyọ̀tọ̀ mi àbí ẹ̀kọ́ àmọ́jọ́ bá ti pé kí ní òní pé ìbàjẹ́ ẹni náà yóò tẹ́jẹ́ ní odò náà gba àwọn ológun ọ̀rọ̀ dáàbọ̀rọ̀ mọ́ bá ara wa sọ làwọn ilé ẹja tírìkì káàtì ṣé ń tọ́ sọ ní ilé ìtọ́ sọ ní àṣìṣọ ní ojú bẹ́ẹ̀ lọ ṣé ń tọ́ sí ní ilé ìtọ́ sí àṣìṣọ ní tí wàá ti dàbí rọ ẹ̀yìn èèyàn àti wọn bá làwọn afá lè dàǹkó ń báwọn yẹn lójúmọ́ tẹ́lígbà ọ̀rọ̀ kíní kan gẹ̀mí kan pẹ́ sẹ́lẹ̀ ìní wàá sọ báwọn yẹn ẹ wa ibi ìlú èbúlẹ̀ yìí wà wọn níbẹ̀ ẹ sì máa wọ́n afá súnà láwọn ìlú yìí níbẹ̀ ẹ lọ́ọ́ ìbéèrè gbogbo tá à ń sọ yẹn lọ́ọ́ ìbéèrè lọ́dọ̀ wọn nígbà bá béèrè lọ́dọ̀ wọn wọn fún yín létí tó yẹ ẹ lè máa gbọ́dọ̀ gan wa tẹ́lẹ̀ iná kálukú lè lọ béèrè fáàkì pé sàlàbíà 1990

gbogbo àwa ti yí pé tóró ní ti díjà àwọn èèyàn àìyàn ah, àfá ilẹ̀ ti ṣe kíní kan fún wa ẹ̀kọ́ dà mọ́lẹ́ nìkan bàbá kan ti sọ fún mi pé ẹni ah, ò bá wulẹ̀ gbọ́ wà sí gbogbo yín mọ́ ọ̀rọ̀ àti òsì à mo lè gbé ah, tó kù nísìnyí ọ̀yẹ́ kan fúnra yín léjì ni ẹ̀kan fúnra yín léjì ni ẹ wà sí ní tèkì báwọn. ẹsẹ̀ gbogbo yẹn náà lẹ́kàn fún yàn léjì nìkan àwọn kan bẹ àwọn sì ń bá tẹ lọ wọn bá tà wà lọ gbogbo ibẹ̀ mo ti wá di pé ewu wà bí ká má attention àwọn àwọn èèyàn. bákan náà sẹ́ni gbogbo àwọn ọ̀rọ̀ tí pàṣẹ ti ń dọ̀rọ̀ ẹnìkan bú ẹnìkan o ẹ dákun irú àwọn ọ̀rọ̀ báwọn ẹja ṣọ́ra fún tí yóò fi di pé kálukú padà máa sọ dúdúdúdú àlàyé mà ọ̀nà ẹ̀jẹ̀ ká gbìyànjú ìwọ tí wọ́n jẹ́ tí wọ́n wá mọ́ wá àtítọ́ ti kọ́ ìmọ̀ lápọ̀lẹ̀ ọmọ gbọ́ tí wọ́n ti ṣàlàyé ìmọ̀ fún báyìí báyìí báyìí. èyí tó bá rí pé o fẹ́ kóró yìí ròyìn lọ nínú sáré yìí náà kàn wá clarification gbọ́ àkẹ́yìn ah, ti clear báyìí alhamdulillah. àwọn tó rí lọ bá ní gbogbo ẹ̀ náà ilé ìgbà tó ṣe kí nìkan ọdún ìgbà yìí náà ló bá kàn yà ó kàn gbogbo kan sùn ọ ni. ẹ wo nísìnyí rọ́jà àbúrò ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ mélòó gbó láti bá rọ́jà gbòógbò rẹ̀ bá ti gbà lò kálukú wulẹ̀ gbọ́ àti òwúwa kálukú ti fi ẹ̀rọ ọlọ́dà kó má ṣáà lẹ́sẹ̀ oníkálukú wa dúró ọlọ́run kó sì máa ṣe kálukú wa náà lọ́la. kátó wọnú ààyà yìí àbí wọnú sóra tàfẹ́ kí lásìkò bá fẹ́ lónà kí ní láàárọ̀ yìí. àmọ́ ń bá àbójútó àti bí ìwé fún wa fẹ́ yà sí ìkílásifikẹ́sọ̀n kan náà ẹ máa bá sọ̀rọ̀ ń pa àwọn sáńtẹ̀ ń pa àwọn tí ń pa níbo lọ wà nínú ní ta pàdé ní sàrànàmàtì yá yàtọ̀ àdúgbòlẹ̀ rẹ̀. olùpínlú ọ̀rọ̀ àwọn àkàtúntì tí wọ́n á parọ́ kan káàkiri. ìwà tó yá ilé ìtúnṣe ìrọ̀rùn ìrọ̀ díẹ̀ ìkan ni aa ọmọ ní kò sí tẹ̀bí ìkan ní ló ìwú ní tẹ̀bí ìwà ìmísú náà àmọ́ ní ìyẹn gbọ́dọ̀ máa ṣe òkúrọ̀ gbogbo yín. kí ló gbogbo ọjà bá òkúrọ̀ gbogbo yín torí lọ́rọ̀ náà lọ́rọ̀ ní tó parí yàwó kò sẹ́ni mẹ́wàá tó parí àwọn ọ̀rọ̀ kátó jáde nílẹ̀ náà ni ah, a bẹ́ẹ̀ bá lẹ̀ yọ yẹn kó lu sún náà yóò ní ibi ẹ̀ bá ti dé ní ara rẹ̀ yóò sì wọ́n wá pa tọ́sọ̀ yìí gbogbo èyí ti bá ti dé lára àwọn èèyàn nílé yìí bá ti wá ṣe kí nìkan ẹ̀sẹ̀ yọ ẹ̀sẹ̀ wa máa jàdí o sì ní ẹ má jàdí mọ́ báyìí lórí tèmi ẹ má wulẹ̀ jàdí ẹ ìwọ́n tí mo ti ọmọ jàdí ọwọ́ gbọ́ ìmọ̀ràn tó yẹ kó wá sọ náà fún ẹ̀kọ́ gbọ́ mọ́ràn ọ̀sìn jágbé yóò ló mú àwọn àlàyé mi ló mú wa. àwọn padà pàkíyèsí mi síkàkíkà náà àwọn yóò sọ pé wọn ló ní gbogbo àwọn àtàkùn náà lọ ní bá ti ń ṣe ọ̀tọ̀ wa lọ́tọ̀ wa ní tèmi sọ fáwọn èèyàn wọn abẹ pàkíyèsí ká ló ń fẹ́ dá làákà ìwà padà ẹ má jẹ́ kí wọn dá àwọn àfa láàfa ẹ má jẹ́ kí wọn péǹtì wọn ní gíláàsì fún yín wọn sì má dọ́gbọ́n sí ibi pé táwọn ń làwọn afáwọn máa ń ṣe gbogbo wa la mọ́ ń gbọ́ wà sí àtọ̀tọ̀rù ṣàràfàtẹ́ ìgbàlẹ́gbọ̀rọ̀ jí àbí tó inú àwọn àbá àtàwọn náà ní ìpọ̀jú orílẹ̀ nù láti mọ́ ń gbọ́ wà sí wọn tó ẹni tó mọ̀ gbogbo ti pé bídíà ò dáa ó gbogbo ti gbogbo ọ̀ràn bídíà àbí wọ́n ti mọ̀ pa àwọn bídíà pọ̀ lápapọ̀ ìlú bídíà tó ṣe báyìí ayé ẹ̀kọ́ níjó lẹ bá wọn káwá jòkó wà sí wọn ẹ mọ́ ń gbọ́ wọn ẹ dáhùn jẹ wọn o ẹ kú ọ̀lọ́dọ̀ wọn ìlànà ìmáà àwọn sáà àgírí fáwọn àfáàtọ̀ dúró níbi ni wọ́n mọ̀ kọ̀ọ̀bẹ́ mú kúrà bẹ́ẹ̀ ta pé náà nìyẹn. ẹ lọ́dọ̀ wọn ó lọ àwọn tiẹ̀ ti lámọ́lẹ̀ níjọ́ kan lọ sí ọmọ àwọn ọmọ jàbàtà fẹ́fẹ́ tó mọ́ nígbà tí ó pè wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ à á ń sọ ní báwọn ti wà nígbà àwọn ti bí láti dàwúdì àkànnàmúsà bá ti dára fáwọn tó kọ́ fún ọ̀rẹ́ táwọn ti ti wá sí báwọn èèyàn àwọn èèyàn ti táwọn kà fara sáwọn òwò àwọn jẹ́ àpàdé ẹnìkan pé áàdé lè wá bá dé ìpìlẹ̀ ní wọ̀nyí àwọn èrí gbà wọn àwọn ọdẹ pìlì pé àwọn ọmọ wípé ah, àlàyé ọ̀rọ̀ àwọn ni òjì iye ó yóò lè ní ìdí káwọn tún tún àwọn ọ̀rọ̀ kan sọ dáadáa kàmúrú sọ̀rọ̀ yìí dàmà àdọ̀tọ̀ ọ̀rọ̀ fàábẹ́ lọ́rọ̀ dé ẹnìkìnà sọ́wárí ìjọba bí ènìyàn kan pé ká ní mú mọ̀ tí dókítà tó rù ti sọ gbangba wà síbẹ̀ àti ìrọ̀ lágbájọ́ ọmọ lágbájọ́ ọmọ bíi àmì ọmọ láìpẹ́ èsì kí mo gbé ọdún mo tún gbé wà láì ọdún mo tún gbé wà láì kú ọlọ́dún ọ̀tá ti mọ̀ pé àá òun ọ̀ṣunmọ́ wọn níwọ̀n bá àwọn òmọ wọn mọ orúkọ báwọn lè wà àtúntò wọn mo ti ṣàlàyé bí jẹ́ àwọn sì dúró ọ lè rí tí wọ́n kódà wọn lè fi ẹnìkan mú lọ́rùn báyìí pé ìwọ àlejò ọ̀tá ìlú àbíwẹ̀ kan ní ẹ̀yìn ó sì dúró tí wọ́n dúró tí àmọ́ gbogbo tó ti tí òun tábìlì ìmọ̀ wọ́n á nìjọ gbà wá sọ́gbọ̀ ẹ̀tọ́ yìí ìdájọ́ ẹni yìí òun àdìgbé láti nílọ omi bí àjọ òun tẹ́ẹ̀dígbọ́ rí ẹ̀yìn mẹ́ta ń gbọ́ àjọ ọjọ́ ẹ̀yìn abẹ́rẹ́ ìwọ́n gbọ́ àjọ ó sì wùlẹ̀ àpá pé àìmọ́ tí láti wọ́n máa ń pariwo ìṣọ̀yọ̀ náà ó yá tí wọ́n lọ ọ̀dọ̀ ìtàwọn ilé ìgbé ní ìjà lọ pé èmi ti máa ń sọ̀rọ̀ ní sàlàyé ìdíjà sí yẹn sí ní sọ gbogbo ẹ̀ ìwà ní sọ̀dájọ́ báyìí lé báwọn àbáwọn náà fà ó ní wàá má sọ̀dájọ́. sẹ́wárí kejì sí náà bẹ̀rẹ̀ ìkílókàjá nìyí ìkan náà ti pèlè rí láwọn tó kan náà tó sẹ́ẹ̀dì mẹ́fì voice note ilé ẹ̀rí báyìí ní àbá aládùúgbò ẹni ṣe lọ́dún bẹni tí ń bá

ẹnìkẹwà. àlùfáà kankan kò sẹ́ni kankan tó gbé sálábì 1990 wọlé yorùbá àwọn sálábì ni kọ́kọ́ ẹ̀ ní ìsìn náà kò yé kò sì sẹ́ni kankan tó gbé ìdè gbogbo kan wọlé ẹ̀ yorùbá. sáwọn tí wọ́n ń ṣàṣejú wà bẹ́ẹ̀ sí àwọn wa gbogbo wa láti jọ ń gbogbo tàwọn tí wọ́n ń ṣe àṣejù kódà àwọn ní kàtìgórì àmọ́ gbogbo èèyàn kọ́ lẹ́wàá rọ́ síbẹ̀ wọ́n tó bá ti wá takò àfẹ́ ẹ̀yọ̀ kan sẹ́yìn ti gbé kalẹ̀ sẹ́yìn ti gbé kalẹ̀ pé èèyàn kan kún gbọ́dọ̀ wá takò òun ẹgbẹ́ nípa tí wá fi lè wá sọ̀rọ̀ takò báyìí ẹ̀kan rọ sínú tálábí 1990 ni ìkan tí àwọn àlùfáà wa fọdílà tó ṣe Murtada Aládé Adédòkun abidulayi ta'ala wa rahma ọ̀rọ̀ kan kàn wá àwa kẹrìfà ẹ̀ lánàá kí ni nǹkan ní sẹ́yìn wá wa nígbà àwọn òbí ṣe clarification tán abẹ́ kọ́mẹ́ǹtì rẹ̀ ìkẹ́kọ̀ọ́ tó ní owó àbá sálábí 1990 wọn náà mo rí kọ́mẹ́ǹtì fún ara mi ní gbogbo èèyàn náà lẹ́ẹ̀mọ̀ ọ̀rọ̀ sínú ọkọ̀dẹ̀ ẹ̀dáre fi ba nǹkan lẹ́yìn èèyàn lẹ́ẹ̀mọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìdí máa nínú ọ̀làwọn mọ́sá mẹ́sàn-án ìgbà tó wọ́n tó olúwaníyá ayyuha alladhina amanu kulu min tayyibati ma razaqnakum يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون ọlọ́run ní mo pẹ̀lú jẹ́ nígbàgbọ́ lódodo ẹja bọ́ sínú tafsir wa padà mo pè ẹ̀yin tẹ́ ṣe kí ni mo pè jàmbá ẹ̀yin tẹ́ nígbàgbọ́ lódodo kulu min tayyibati ma razaqnakum ọlọ́run ní kẹ́ẹ̀bà máa jẹ nǹkan halali ni ẹ máa jẹ o halali oníkíni mo kò gbídọ̀ máa kulu min tayyibati ma razaqnakum èyí tó jẹ́ halali nínú ta palẹ́sì fún yín òun ni ẹ máa jẹ o olúwa tó wá sọ pé wàṣúrù lílá ẹ sì dúpẹ́ fọ́lọ́run ẹgbẹ̀ẹ́jọ́ àti dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀bẹ̀ náà inkuntum iyyahu ta'budun kálọ́lọ́wọ́ ọba yìí subhanahu wa ta'ala nìkan lẹ́gbẹ̀ẹ́ bá ṣe ṣe wá nígbà tọ́lọ́ wọn bá tú eléyìí lẹ̀ báyìí tó ní kò ló ní tọ́yè bá ti máa wọ́n rọ̀dà kọ̀nà ọlọ́run padà tún wá tẹ̀síwájú ọlọ́run wá fẹ́ ka àwọn nǹkan tó ń ṣe léwọ̀ olúwa wá lo gbólóhùn hasru àwọn tá a fẹ́ ka lẹ̀ yìí léwọ̀ ó wá ní innama harrama alaykumul mayta. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم ìfọ́síwẹ́wẹ́ áyà méjèèjì a lè má gbọ́dọ̀ lélẹ̀ tó lásìkò tá a ní ó àwọn ìṣẹ̀lẹ̀ nígbà tí ìlú méjì tàbí mẹ́ta kan. a máa lẹ́wọ́ kọ́ mú níbi àyà méjèèjì yìí lákọ̀ọ́kọ́ mú ṣẹ́kímọ̀ ńlá kan jáde àwọn ọba sọ ń bí àbúfẹ́ sọ̀rọ̀ halal ọlọ́ni yá àyíwá lẹ́rìnà àmànú kùlú mẹ́ńtọ̀ yìí bá ti máa ọ̀dàkọ̀dà tó ń kù ó kàn gbé tọ yìí bá tù wá ẹ máa jẹ nínú àwọn nǹkan halali tá a pa léṣe fún yín ìgbà tó bá dé bi haram gbólóhùn tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ já mọ̀ pé àṣé nǹkan tó jẹ́ haramu yóò tó nǹkan torí gbólóhùn tó lọ bá lò ní pé iná mọ́ yóò ní pé ẹnu máa ń tá a ṣe lára mù lé yín lórí ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kàá ni wọ́n ń ka òkú ìbèdè ń ka ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ń kà ní ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá dúró ọjọ́ nìsín ẹ̀jẹ̀ tá a gbè lára ẹran dúdú tí máa ń sàn lẹ́lẹ́ haramu ni o à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń jẹ kíní kan bẹ́ẹ̀ tá máa ń jẹ nígbà tó wá tọ́gbọ́rọ̀ àbí lọ́gbọ̀rọ̀ tọ́gbọ́rọ̀ ẹ̀yin dúpẹ́ o ṣèké ẹ̀yin ò mọ Yorùbá yẹn àwọn ọmọ kí ẹ̀yà àdúgbò ń pè tí wọ́n bá dú màálù ẹ̀jẹ̀ màálù ẹ̀jẹ̀ tí wọ́n ń dáì lára rẹ̀ mọ́ pọ̀ nù ó wà gba ẹ̀jẹ̀ o bóyá ọ̀dà tí wọ́n máa ń sí ó wà sí nínú pẹ̀lú onígbọ́nà wọ́n bá ti so iná ó sì yóò sì bọ̀ bí ìgbà tí èèyàn bọ ẹran nígbà tí ó bá padà jáde báyìí yóò fẹ́ mọ́ ẹjọ́ òkùnkùn àmọ́ òun máa láì ju òkùnlọ èkùnlọ alákòókò níjọ àwọn àdúgbò tá a gbé gbogbo gbọ́dọ̀ lè mú mọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ àgbọ̀gbọ̀rọ̀ yìí kálukó wa máa jẹ́ àtúwà máa ṣe bí ìgbàgbé pé nǹkan gidi ní haram ni o torí ẹgbẹ́ mi sọ di gbọ̀ngbọ̀rọ̀ ní ìṣe ọ̀la. ọlọ́wọ́n ń kalọ̀ bẹ́ẹ̀ ní wà láhàmàlẹ̀ ní pé ìgbà tí nǹkan haram ó bẹ̀rẹ̀ sí ní kàá ẹni èyí ẹ̀ta amọ́gbà tí ó sọ nǹkan halal kò ká lé ní èjì tó ní pé kò sí ká kò sí lẹ́jìlá pé jẹ̀ mẹ́rin kò sí ká ó pọ̀ ẹnu wọn tó ṣe léèwọ̀ fún wa nínú ló ń kà bá gbogbo agbègbè tọ́lọ̀rọ̀ bá ti ṣe nǹkan léèwọ̀ fún wa aláìyí mọ́ ó ká ní ó ń ká ẹ bá nípa ìwọ nísìnyí nínú nǹkan tá a máa ń jẹ gbogbo tá a lè jẹ ó ló ń kà ó níye ó ní bá ti máa tàbá gbé àwọn dọ́là gbọ́dọ̀ jẹ nínú ìlà alábòsílọ́ máa lọ́bí adámọ̀ bí a ké olúwa wa tó bá ju àwọn ẹlòmíì síná wà láàyè àótọ́ bẹ́ẹ̀ nínú tá a gbọ́dọ̀ jẹ ọlọ́ba ní àmọ́ kan tó jẹ́ ìwọ̀ ẹ mọ̀ fi káka báyìí ẹ mọ̀ fi káka tàbá gbé ìtọ́ni amọ́jẹrìí àti ìtọ́ni amọ́jẹrìí nínú ẹranko tàbá kó gbogbo ẹranko kalẹ̀ gbogbo ìtọ́ni amọ́jẹ kò ní wọ ten percent ní hundred percent ẹbọ́ sí ni gbogbo ní ẹ̀lẹ́ máa mú láyé ẹmọ ka nǹkan múmu ẹmọ ka nǹkan múmu ọmọ ẹmọ ka zobo ẹmọ ka juice ẹmọ ka omi ẹmọ ka oyin kílẹ̀dùnká ẹmọ ka wine ẹka soft drink lóríṣiríṣi ẹ wàrà ẹwọ́gbọ́n sọ́wọ́ wọn sábà ní ẹmọ ka gbogbo tọ́lọ̀ gbogbo kan múmu múmu múmu múmu múmu dáa máa mú kí ọlọ́wọ́ ọba ṣe léèwọ̀ nínú nǹkan múmu ìrànmílò ni wọ́n ìkàlẹ̀ nìkan gbogbo tó bá ti lè intoxicate subhanallah tàbí tó bá jẹ́ gbé ọwá jíkọ lọ́wọ́ mọ̀tọ́ nífẹ̀ẹ́ àgbẹ̀ ọlọ́mọdé àṣẹ ní burúkú nìyí o èyí ò gan naturally kò ní lọ mẹ́tì wọn àkànú ẹ kúrò nínú ẹ bọ́ wo la gbọ́dọ̀ wọ̀ ẹ yọ hàní yìí àǹkárá wíwọ́ léèsì ẹ̀dájọ́mọ́ tẹ́rù màtíríà jàlàmíà agbádá bùbá tí ó kòtò ẹ̀dàkùnjẹ̀mọ́ ẹwà nínú tọ́lọ̀ ọba ti lẹ́tọ̀ fún wa ọ̀dà irú sáàyì aṣọ rírọ̀ wo ni ọkùnrin ò gbọ́dọ̀ wọ̀ ó sáàtì mọ́ kọjá kòkòṣẹ́ bó bá wọ̀ ọ̀rọ̀ aṣọ rẹ̀ ẹ̀ràn lágbádá ọ̀rọ̀ aṣọ rẹ̀ ẹ̀ràn ṣokoto rẹ ọkọ̀ bá àfẹ́ ní kẹ́mbẹ̀ títà àwọn bàbá wa ẹwù kan náà mẹ́sì mọ́ bá wù lọ́nu inú obìnrin tí tààlà gbọ́dọ̀ fẹ́ wọn níye ìyá rẹ̀ tó bí ọ lápùsẹ́ ìkànnì náà ní kọ́ ọmọ fẹ́ ìyá rẹ̀ ìyá rẹ̀ tó bí ọ ọmọ rẹ̀ tó bí títà rẹ̀ tíyà ọtẹyọjọ́mọ ìyá àtẹyọjọ́mọ bàbá ó jẹ́ gbọ́n rẹ̀ àbó jẹ́ àbúrò rẹ̀ ọmọ títà rẹ̀ nì náà fi ẹ ti máa kà nù ẹ òkè ilé ilé ilé ilé àbúrò yá rẹ̀ àbúrò bàbá rẹ̀ ilé máa nù gbogbo obìnrin tó kù aláàlú ni ọmọ bí aláàlú ti pọ̀ tó ju àrọ́mù lọ yìí gbogbo ẹni tí ìta bá sòrí ibú wájú ọlọ́run tí yóò wá mọ wákàtí haram. wọ́n wá nínú nígbà tí ẹ bá lóun òun ronú wọ́n wá lóun fẹ́ pàrònú rẹ ọ̀ wá ní lọ́sọ̀ pàrònú rẹ mọ́kànjọ́ ọtí ọtí ọdún jákúrò nù nítorí ọdẹ bá dára rẹ jẹ́ nì. gbọ́mọ nìyẹn nu tí wàá níbi títí ní ìhùn bẹ̀rẹ̀ ẹ lọ rí ìwò mi wa adágbà Adam alẹ́ sọlá tó sọ̀rọ̀ nígbà náà sọ fún adama pé ó sún àǹtà wà lọ́wọ́dún kàlìjà nínà àti wá àtìyàwó rẹ ẹjọ́ máa gbé inú ọgbà yìí alọ́tọ́ wa ní wákùlá nínú rọ́pọ̀ dání àti wọ́ àtìyàwó rẹ o inú ọgbà yìí o ẹ máa jẹ tó bá ti wù yín subhanallah ẹ jẹ ẹ mú ẹ ṣe fàájì gbogbo jẹ bá ti bá nú ọgbà yìí ni ẹ máa jẹ ọ̀rọ̀ wa ní amáwu wà látẹkọrọ bá ha bì í this particular fruit náà gbọ́dọ̀ délẹ̀ o this particular one eléyìí ẹ má délẹ̀ o ẹyọ kan ẹ wá dúró èso tí bẹnu ọgbà àmọ́ ń gbà táwa ọmọ ọmọ adámọ̀ náà padà sí ìtọ́nu wa nínú àwọn ọmọ ànábì adámọ̀ ó wá kọ́ ní kan ó ní mo ní ìka ṣe àní tẹ́mọ̀ pé àtàrtàlúwàlú àbíyí alùwàlúwà mo ní ìka ṣe àní mo ní mo ní mo ní ìka ṣe àní. فأكثرت الولوع به القوم قتله منعت شيئا فأكثرت الولوع به ولوع به أيوة فحب شيء فحب إنه شوائب نحويا من بيتي واحد fàhábù ṣe ń ilà ìsáàmì máa múnìá fàhábù ṣe ń ilà ìsáàmì máa múnìá múnìá ṣe ń fa àtàrúdà lóhàlóhà bìí. منعت شيئا فأكثرت الولوع به فحب شيء إلى الإنسان ما منعه فحب شيء إلى الإنسان ما منعا فحب شيء إلى الإنسان ما منعا منعت شيئا فأكثر تلولوا عليه فحب شيء إلى الإنسان ṣe àn wọ́n kọ́ nǹkan kan fún wọn pé má débi kí ní ìmọ̀ ọmọ ànábì adámọ̀ náà nínú pẹ̀lú ìwọ̀n tó kílẹ̀ rẹ̀ ṣètáàní bàbá wa lọ́wọ́ bí tẹ̀lé rí ìjọba ti ní má débi kí ní ìmọ̀ àkùsàrò tá ló wà lóhùn àbí ìta wa ní ọmọ dìbẹ̀ mọ́ oní tí wọ́n wù ọ́ ìta ní ọ́ àbára pàdé sí wẹ́ẹ̀sì ilé gbá orí o ní tán ní ọmọ símọ́ ní wọ́n torí bá dámọ́ yìí ní fàábò ṣe èrè Wọ́n ni fàábò ṣe èrè ìlànà ìsáà, ìtọ́mọ̀ nìyàn máa ń sábà fẹ́ràn jù, máa múnìá, ìjọba ní ọmọ ìdílẹ̀ ọ̀nà ni máa ń wòye ìjọba ní ó mọ́ sí kí ni kó má dé bẹ́ẹ̀ òun náà ni ó mọ̀ wù yìí yorùbá náà sì sọ kíní kan ẹ̀ pẹ́yà ní ìtí ń wu ni onímọ̀sí kí ni ẹ̀sìn máa ń wu ni òní pa ni ayé láti wọ́n sọ̀kan náà ti wu ọmọ ìdí àmì ìlú ok ìdí wu ọmọ ìdí ìrìn ọmọ ẹ kò jọra ọmọ nù ààrẹ gbẹgbẹ ìjọba takora wọn kìí ṣe bí èyí tí ń wo ni ilé gíní ní ń parí ẹ̀dùn á ní èyí tí ń wo ọmọ ẹ̀jẹ̀ tòyí ò ní ìdíkà wá tún ní kí gún òun ìdá abẹ́ mú bẹ̀ ní pé màá ṣe ìlànà ìsáni máa múlẹ̀ àá

ẹlòmíì bó ti wà bí ò bá sì ṣe dìná pẹ̀lú ìyàwó ìyàwó kì í gbádùn ààrẹ kódà dìná rẹ ó ti kí máa ń wù ṣe dé kèé wù kó ṣe dìná pẹ̀lú àwọn ọmọ tí ìlọlé ọkọ àwọn ìyàwó léèmù náà ló máa ń pè ibẹ̀ ló ń gbádùn ẹ̀dàkùn tí ìbá ti péye máa máa ti bẹ́ kọ àgbákò mọ́ra ọlọ́mọdé aṣọ àgbákò mọ́ra rẹ̀ ọlọ́dà kò mọ́ra kùlú min tayyibati ma razaqnakum ya ayyuhal ladina amanu kùlú min tayyibati ma razaqnakum washkuru lillahi in kuntum iyyahu ta'budun sọ́jọ́ tí a mọ̀ wá halal nínú nǹkan tí àwa tọ́ ma nàbí adámọ̀ tó fi wá mọ́ sábòsí fẹ́mi ara rẹ̀ wípé ẹjẹ́ a máa lọ gbé àláàlì àti àrọ́gùn sẹ́yìn ara wọn. níjọ́ bí yẹn bá lọ fi ọ̀nà àrọ́gùn ṣe nǹkan kan nínú ìjìyà ọlọ́run tí kọ́kọ́ máa ń bẹ fún yàn lórí ẹ̀ ní pé irú ẹni yóò sì ní fọkànbalẹ̀ yíyún tó bá ní mọ́nì lára ni o ẹni tí bá ń ṣe ìdìnnà nìkín ọkàn rẹ̀ ò ní balẹ̀ pẹ̀lú ìdìnnà rẹ̀ tí bá ń ṣe àbẹ́ntí pé ìyàwó rẹ̀ náà ní jọ mẹ́jọ wà nínú ilé mẹ́jọ sí lọ́mọ́ ṣe ọkàn máa ń balẹ̀ àbọ́kẹ̀ ìbalẹ̀ ọkọ̀ ó balẹ̀ wọ́n ní ìdíkí wà ìyàwó rẹ̀ mọ́ tíráàbù lọ ẹni gbé ẹ̀ ilẹ̀ wa bẹ́ sú àbí ní òtí ẹ̀sú ẹ̀kan dìsáìdì pé òjá lọ́dí sótẹ́lì kankan gbogbo ọjọ́ méjì ẹ́sìrì ní abẹ́ ní sírì amẹ́ká níyàwó kan lẹ kúrò níbi ilẹ̀ lọ́nà Ìbàdàn ẹ̀sùn Eh, àwọn ọkọ wọn rí wọn o àwọn ẹbí ìyàwó wọn rí wọn o ọkàn òní balẹ̀ lórí ẹ̀yẹ. ẹni bọ̀ náà aláàlí kówó jọ wà di bílíọ̀nìà ìfọkànbalẹ̀ yóò fi máa na yóò máa sùn pẹ̀lú fọkànbalẹ̀. ẹni gbogbo owó ló fi ṣe tiẹ̀ ọkàn ológun owó ìbalẹ̀ torí kọ́ndíṣàn dágbé oníjó lè ní sinmi ẹ̀dá kan mọ̀jà wá àrọ́mù mọ́. ìwọ́dọ̀ ń fọ̀nà ọgbọ̀n ọmọ ní tẹ àgbọ̀nàjúmọ́sí wọn ó ń wọ́kẹ́ ẹ̀ fún àbá ń wọ́kẹ́ àti àwọn nọ́mbà lára nọ́mbà òṣìṣẹ́ nọ́mbà àti lọ́wọ́ nọ́mbà ni wọ́n ẹ́ńtà rẹ̀ wọ́n ti sọ gbogbo ẹ̀ gbogbo owó lákàntì rẹ̀ ẹni pé irú àwọn tí wọ́n máa ń tẹnu jẹ́ bẹ́ẹ̀ máa di wọn náà wọ́n wọ̀ lúgọ̀ sí ni tó bá máa dẹ́rẹ́sì ilé ní àdẹ́rẹ́sì omi nítorí pé nígbà wọn pé jìbìtì ní kù ọlọ́run wá pé àwa táwa bá la nígbàgbọ́ sí ọlọ́run tèmi àti ikú ní olùgbàgbọ́ òdodo gbogbo ògbésí ayé níbi tá a jẹ ẹ̀dàkọ̀já wá halal níbi tá a bá mu ẹ̀dàkọ̀já wá halal níbi aṣọ tá a fẹ́ wọ̀ ẹ̀dàkọ̀já wá halal torí gbogbo àwọn nǹkan yìí ọ̀ràn ni ó dì sí yẹn lọ́rùn níjọ́ gbèǹde القيامة يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله واشكروا لله إن كنتم إياه تعبدون أجاك بقى تابلون إن كنتم إياه تعبدون على الملوك وبواسين ọlọ́ndàkùn mọ́ṣá àgbà lẹ́sìn lọ́wọ́ kálukú wa ọlọ́ndàkùn mọ́ṣá lẹ́sìn wa dúró má ẹ bá máa wò pé àtúntò ọba tó ṣe haram ilẹ̀kùn aláàlí ó pọ̀ ìwọ́tọ̀ ń tajà ìwọ́tọ̀ ń ṣòwò ẹlòmíì àwọn olówó méjì tó lórí pé ẹ bàbá ní ká kàn máa wá aláàlí aláàlí nìkan ìkíní yóò ní dùn dáadáa wàláì yóò dùn yóò dáa yóò pẹ́ pàápàá. àmọ́tọ́ ní àrọ́ mú kan rògbò bẹ́ẹ̀ fi kún yìí tí èrè ó ti wá ń bẹ́ẹ̀ ọlọ́mọdé àrídà àmúdàbò yìí tí ẹ bá ti rò pé ọ̀nà àrọ́mù ló ń fi kó jọ ọlọ́mọdé olúwa ló padà ẹ̀dá wa ọlọ́run halal inṣàlá òkè a máa tẹ̀síwájú lórí àyà òun nígbà tí bá tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ọlọ́mọṣà fúnpadé àgbọ̀ yí ọ̀rọ̀ rẹ̀ ó sì mẹ́sẹ̀ ẹnìkọ̀ọ̀kan wá dúró ó sì já dúró déédéé níparí náà ọ̀rọ̀ mo fi bẹ̀rẹ̀ wọn náà lè fi parí. onídìí ni gbogbo àwọn tí wọ́n ń pè wọ́n mo ní báwọn yẹn ti wà kọ́ńtàn pàtàkì jùlọ àwọn tó wà níbi àwọn kìíní òní ó fọwọ́ bà wọ́n lẹ́nu yá àwọn ah, àwọn àlùfáà tí wàá ti báyà àwọn gbọ́rọ̀ bá dàrú gbà mí kò ní ṣe kí ni ní tó ìbẹ́ tí gbogbo ọmọ kìíní kan gbogbo ẹ̀tẹ́rí tí ń lọ sí gbọ̀ yìí àǹfààní tí kìíní òní máa ń bí ni pé a lè máa mọ̀ yàtọ̀ láàrin òdodo àti kìíní àti irọ́ ìwọ kàn má jẹ́ kéèyàn confuse rẹ má ti confuse rẹ má gbìyànjú pé yọ bí o bá ti rò pé nìkan tó lẹ́mí rẹ̀ ń kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan náà ẹgẹ́ ń gbọ́ sí àlàyé tí wọ́n ti rò ẹnìkan ò mọ̀rọ̀ gbé kalẹ̀ ń kódà ò lè gbé yìí náà sẹ́gbẹ̀ẹ́ kan náà kí ni mẹ́sẹ̀jì kan fẹ́ páàsì gangan káwá ní sìn sílẹ̀ yẹn dáadáa ọláyà á padà máa rí àwọn ìta wò pé irun ojú inú ọ̀rọ̀ ọlọ́dàkùn má jẹ́ kí ọ̀rọ̀ náà kó dàrú mọ́ ìkọ̀tàn wa lọ́wọ́ ọlọ́pàá ṣáà ní sọ̀rọ̀ ìkàlùkù wa tó. الله تعالى أعلم صلى الله وسلم على رسولك محمد وعلى آله وسلم هل من سؤال؟ Jari beri, one, two, three, four, baba, five, six, beri ni baba. Ayah. Jari nombor satu. Ha? náà wọ́n ní àwọn gbọ́kọ́ nígbà tí sáàbì kan kú báyìí ara ṣe ọlọ́wọ́n bá sí mi bẹ́ẹ̀ ni olùgbà tí sáàbì ni mo àárọ̀ bí ọlá ń tara á nìkan kú ìtumọ̀ rẹ̀ sì ni pé lọ́wọ́ ni yóò máa ṣì gbọ́ àwọn kẹtẹ ń bẹ tọ́lọ́wọ́ bá kàn fi ṣe àwọn àpálẹ́ kan fáwọn ṣàbí kọ̀ọ̀kan tọ́ba ló mí wọ́n mọ́rùn kó wá mí báyìí nínú mi pé ọmọ mi ṣe ìdí àmì ibi tí mo ti fi ṣe ẹ̀ máa rò pé nǹkan tó ń gbé nǹkan á ní mi wọn á ah, fi ọlọ́wọ́n bá wa kọjá ọba tó gbé sípò àbí yóò ṣubú ni ó ní mo ti lẹ́nìkan tó wá ju ìkéde orí tó wà ní wá lọ́wọ́ mi ní ṣiṣẹ́ lọ́wọ́ wa ṣubú lórí ìjókòó ni ìtumọ̀ rẹ̀ ni pé ikú ni òun ó tóbi ó ṣe kí láti jàmá tóbi ọlọ́run sáárà eku èyí tó ti ní káwọn ọmọdé lè anáwó mẹ́rin ọ̀kọ̀bà rẹ̀ nínú àwọn nǹkan àjọsí òní eku wa kódà nínú orúkọ tá à ń lábẹ́ bá ń bẹ láàyè àwọn alùpùpù ìṣẹ̀kà àwọn òbílẹ̀jẹ́ kéékèèké pépé ẹ̀ ní fojú sí wọn lára sì máa ń ba nǹkan jẹ́ èkúté tó bá ń bẹ nínú ilé ó lè ba aṣọ jẹ́ ó lè bu oúnjẹ jẹ́ oṣù tí ò lè bàjẹ́ fún ọlọ́wà nọ́mbà fẹ́rẹ́ ta nọ́mbà fẹ́rẹ́ àbí tọ́tọ̀ kí ni ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n bá máa ń ya tàtú sára anábùwà Muhammad sallallahu alaihi wasallam anábì ní láàánà láàhùn lùwà sílá wọn mùsùlùmí sílá wọn láàánà láàhùn lùwà símá wọn mùsùlùmí símá ibi inú ọlọ́run kó máa lọ bá ẹni tí ń fi irun kúrun àtẹni tó ní kábọ̀ ń fi irun kúrun ibi inú lọ bá ẹni tí ń ya nǹkan sára àtẹni tó ní kábọ̀ ń yá tó à náà kó wọ o à ń kọlà ó ṣe kéde ó wọ bẹ́ẹ̀ à ń pàtàkì à ń ya à ń kó orúkọ àwọn ìyá wa níjọ́ ọlọ́mọdé àbá àti dáadáa fún wọn bí wọn bá fẹ́ àwọn bàbá wa tán wá nífẹ̀ẹ́ wọn tán ó wà lọ kọ orúkọ orúkọ báyìí ó kàn kọ́ ni àwẹ̀ dá ìwà kọ sára ibi tàtú ìfẹ́ làwọn fi hàn síra wọn àmọ́ ó ti tako òfin ọlọ́run àwọn tó bá wá ṣe báyìí pẹ̀lú àyìnbọn kan ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ọlọ́run ti lóò ti forí níwá amẹ́ni bá gbọ́ tó tún wọn mọ̀ sílẹ̀ ní kí ni inú ọlọ́run bá wọn èmi ó ṣe já ní ọlọ́mọdé àkọ́bí ní ọlọ́run ọlọ́run wà ní. tọ́yì nọmba fọ́ láàmú wájú lọ. mi gbọ́dọ̀ ti la irú nǹkan ah, bẹ́ẹ̀. ọládìsí tàbí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ti pé àwọn ọkọ̀ táwọn kan máa ń lo àdìsí yẹn láti máa fi jòkó ìjòkó afẹ́sọ Al-Qur'ani kalẹ̀ tí wọ́n ti bá nábì náà ní àwọn ọkọ̀ oníkójọ́ ní ọlọ́run láti sọ Al-Qur'ani láti máa kí Al-Qur'ani àkọ́kọ́ à ń kójọ tá à ń kọ́ra wa lálùkọ́ agbésẹ̀ ìjà ń ka àyà kana náà pẹ̀lú ohun kana, náà lẹ́ẹ̀kan náà síbẹ̀ ni ẹni tí máa ń ṣe rúkú yìí o tó lọ rí bẹ́ẹ̀lì rẹ̀ wá níbi táwọn sàábì ànábì bá ti máa ń jòkó ìwẹ̀ mọ̀rọ̀kóyé ìdájú ń kéde àfikẹ́rù ìjàmá rí àtúgbọ̀ yìí náà ó ní pé kí a wájọ ká máa wá ṣèrántí ọlọ́run tí ohun wa ó dẹ̀ ráìmù lẹ́ẹ̀kan náà bí ká máa ṣe láìláha ìlà ọyá ẹwú lẹ́ẹ̀kan náà akọ́ra alẹ́kọ̀ọ́ra ìlú sí ni o ọyá láìláha ìlàlá láìláha ọyá ìlú ìjàmbá yìí ohun wa ó ṣe kí ni kò sí déédéé wọ̀kárí gbogbo àjọ kóra ọjọ́ báyìí ìwọ́n ṣe láìláha ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ láì tí wọ́n ti bẹ̀rẹ̀ láì láwùjẹ ibi tí wọ́n bẹ̀rẹ̀ ni ohun wa kò sí kí ni wà papọ̀ eléyìí ṣe àbẹ̀kẹ́rọ àlùjọmọ́ olùkọ́rọ̀ náà yìí báyìí pọ̀ tó ti bẹ́ẹ̀ náà níbi bẹ́ẹ̀ náà nígbà fún kìí sọ̀rọ̀ ẹnu kò lè lórí náà àtàrà báàbí àjá ilẹ̀ àmáná tí alẹ́ kìí sọ̀rọ̀ tí ẹnu kò lè lórí àmá ìtò lékè ní pé dáadáa lẹ́yìn ìgbàlá wàlá ọ̀dà àlà Okay, sir. kí la torí ẹ̀ gba owó yẹn lọ́wọ́ wọn a máa fi ra gíìsì fún wọn ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ skul tí wọ́n fẹ́ ṣe inter house sports tí wọ́n á gbé kalẹ̀ wọ́n á gbowó inter house sports lọ́pọ̀ àwọn ọmọ ǹjẹ́ wọ́n bá tàwọn lọ́tísítìkì tán owó tó kù sọ́ọ́ lè dà á kù ọ̀nà méjì láti dáhùn fún yìí owó tá a bá gbà lọ́wọ́ àwọn ọmọ tí ó ṣe pé ń tá abẹ́ fi ṣe làwọn lọ́jísítì bí àárán ṣọ́ọ̀tù yẹ àárán ẹ̀ẹ́dínlá ń gbáyé tiwa ìmọ̀lẹ́sìn ọ̀tọ̀ ní blue house ọ̀tọ̀ ní yellow house ọ̀tọ̀ ní red house ṣé bó ti wà náà ti sínú bọ́dà táwọn school muslim schools àwọn ti sọ di Abubakar Umar ẹ̀yìn àwọn ní abúlọ́pọ̀ ọmọ mọ́lì Abu Hanifa kankaba wọn. àwa ara aṣọ fún wọn láti dáṣọ fún wọn èrè wá fún mẹ́ eléyìí kò ìbí ìtawọ́ gbé kalẹ̀ tẹ́lẹ̀ ní sukù náà bísínẹ́sì náà là ń ṣe àti jẹ́ àti àti mu náà ní sílá ìdílé yìí àmọ́ bí láì fi lè mẹ́wà tí ọ̀gọ̀rọ̀ ní mọ́kìlìsì ní omi sì dùgbọ́ béèrè béèrè ó ní pé wàrà bá gbowó òun kọ́ ayé pé owó náà tí wọ́n dá òun náà lábẹ́ fi gbé price kalẹ̀ mo rò pé pé òkè inú owó náà láti ra fáànù fẹ́ni bá gbé first òun láti ra ago fẹ́ni tó bá gbé second ọ̀nà láti ra ṣókí yóò mọ́ padà lọ rí bọ́ síbi àrùn dáwó àǹtàtẹ́tẹ́ ìtàní ò nara wọn tàní ní na ara wọn ṣùgbọ́n kálówó tá à ń gbà lọ́wọ́ wọn ò ní gbogbo àwọn kẹta sọ yìí logistics ìlú òwòlé àmọ́ tó bá di ẹ̀mọ́ wa owó náà lálọ́ ti ra kíní kan ṣẹ́gun kó túbà tó gbọ́ bá dáwó ẹnìkan ló padà wá kó owó lè lọ àwọn onídẹ́tẹ́ náà sọ pé owó lẹ̀ bóyá ẹ̀yìn àti àjọgbábọ́ọ̀lù ní ìtàní òun nínú àwọn èjèèjì gbogbo aná làdọ́ta ẹnìkan ló padà sí kínú ní padà kò lọ ibẹ̀ nìkan ní káà ṣàkíyèsí rẹ̀ ọmọ ọ̀tá àlá ẹnìkan ní ìtìsá kùn lọ àkọyìnrán ara tó ní bísímìlá ẹni ẹjọ́ ṣé alùpùn ní ìdí ìdí kọ̀ọ̀kan àti pé ṣé a lè pín ogún sílẹ̀ kí a tó kú àwọn ọlọ́mọṣà fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìpín ogún sílẹ̀ ayẹyẹ àrọ à ń pín gún ẹja bára wa sòótọ́ ọ̀rọ̀ kò ká àwa tá a lógún ẹni ó lógún tí ó sì pín lọ́lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ọlọ́run ti wá pín ogún kalẹ̀ sọmọ́kù lẹ̀ dára rẹ̀ láàmú ọ̀ níbi ọ̀pìn olórí tí èèyàn máa ń fi kalẹ̀ kó tó kú òjò àlùwàsíyà lọ kíyàn ò sọ ó wíìlì àwọn nǹkan kan wíìlì yẹn dáwọ́ jẹ wíìlì ọbẹ̀ pínkú wíìlì ọkọ̀ fẹ́ sọ pé à ti bá kú tán o a ọ̀rẹ́ mi yìí á kò fẹ́ràn rẹ̀ púpọ̀ yóò sì wù wípé kó náà ní nǹkan nínú nǹkan ni ọkọ̀ mi ti ń bẹ nílọrin ẹ̀bà ń gbè fún ọ̀rẹ́ mi àti Abdulrahman kọ́mọlù á mo nílé tó ilé mi mo kọ́lé ogún kalẹ̀ yìí á ah, ọ̀rẹ́ mi yìí a sì fẹ́ràn ara wa kò sí nílé àbí ilé tó ní náà kò ní jẹyọ kan lọ ìdàkùn bí bá kú tán o ọ̀rẹ́ mi yìí ẹ bá ń fún ní òdìdí ilé kan àbí àá ah, ah, mo wà ká ti àkáǹtì balance mi ní báńkì káńtì àkáǹtì mi ò gbà balance bẹ́ẹ̀ à fifty million rèé lémi náà ìgbà kú tán ọ̀rẹ́ mi adìmọ̀ gbogbo ẹ bá ń bọ́ ní one million nínú ẹ̀ kó náà bá ti yóò ṣe fàájì gbogbo owó eléyìí ló kú lè kódà wọn ló kéré ju ọjọ́ mẹ́ta mẹ́ta káfí mọ ọ̀pdétì ẹ̀ ẹ̀yìn bá ti mọ ọ̀pdétì ẹ̀ lójoojúmọ́ ìyí ò ní àlọ́ sí ìyá inú ẹ̀ náà làwọn ta ló jẹ́ gbèsè ta ló jẹ́ ọ́ ní gbèsè inú bí tí gbogbo kí ni wọ́n ti mọ jáde nù tí wọ́n sì padà ju ẹ̀tọ́ oníkálukú fún un. àmọ́ ṣe rí abẹ́ sọ kíní ìkàlẹ̀ yìí àmì abẹ́ sọ àsọ́lẹ̀ yìí ọbẹ̀ bóyẹ̀ kan kíní kan ọbẹ̀ bóyẹ̀ gbogbo ẹni tó ọba bò gbogbo tó fún wọn tá a bá kó gbogbo ẹ̀kọ́ papọ̀ kò gbọ́dọ̀ kọjá one touch kò gbọ́dọ̀ kọjá one touch ìdá kan inú ìdá mélòó kódà nábì ní ìdá kan gan ti pọ̀ jù ìdá kan ìdá mẹ́ta gan pọ̀ àmọ́ kò sá gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ wọ́n tó dà pé one touch gbogbo tó fún gbogbo ẹ̀ pápátá ni o torí pé kọ́ fà wọn mọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan ní nǹkan tó gbọ́dọ̀ tẹ̀lé ìsìlámù fẹ́ mọ́jú kọjá wọ́n tọ̀ ọlọ́dà kọmọṣẹ́ àfún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀. àmọ́ àwọn tó bá jẹ́ pé wọ́n jogún èèyàn àìmọ́ ṣe wàṣíyà lẹ́bùn wọn ọmọ rẹ tí ó jogún wá ní kẹtọ ọmọ mi àkọ́bí mi ẹ bá fún un ní one hundred and twenty kan ní owó kìnnìkan náà torí kò ti wà nínú ẹni tí yóò jogún ẹni tí yóò jogún ò tún lẹ́tọ̀ọ́ sí wàṣíyàwó ìyàwó rẹ ni ọmọ rẹ ni ń tó lé alhamdulilayi ká yíjú àárín yìí ń tó lé mú ìyàwó àpọ́mọ́ fẹ́ wà nípò pàfẹ́ nìkan fún ní nǹkan wọ́n ní pé bí ìbá ṣe mùsùlùmí torí ìdájọ́ ni pé láyé rìsòlè káàfin olè mùsùlùmá wà lálẹ́ mùsùlùmí olè káàfin mùsùlùmí ò lè jogún kèfèrí kèfèrí náà ò lè jogún mùsùlùmí gẹ́gẹ́ bí tí islam wá gbà wá láàyè ká fẹ́ kírísítẹ́nì tí ó sì nẹ́sẹ̀sì ká ní àdúgbò bí kírísítẹ́nì rẹ̀ wà sí àlùmọ́sílù ká nígbà tá a fi wá jáde láyé ó sì ń bẹ lórí ẹ̀sìn rẹ̀ kò kú mẹ́ bá a bá kú tán kò lẹ́tọ̀ọ́ sókun wa o bóyá ọlọ́run wá ní irú obìnrin bẹ́ẹ̀ wá dáa sí wa ẹ̀mí ẹ̀mọ́ níyàwó mi ìjókòó dáa sí ọ àmọ́ oníkó ti ìsìláàmù kò wá ṣe ó wá wúyàn náà pé á ah, ẹ̀mí ìlú wá ti kún tákùn nílẹ̀ tó ní ogún mi o òun náà ti bá mi ṣe wàhálà bí ẹ̀rọ irú yìí ó náà àlùsíwà sí àlẹ́ á ah, nínú kíní ní ẹ ń fún ní three million naira so yóò ń jọ tó bá ń pé gún òní tí sì tí ó gbà àmọ́ olè gbà ní ọ̀nà àbẹ̀wò ọlọ́dà kọ́ńtà fún alágbọ̀ọ́yọ̀ rẹ̀ so òkú yìí máa pín àyìn yìí máa pín gbó kalẹ̀ kó tó kó tó kú. ẹ̀kejì wọ́n á ní ìjà lè máa pín ogún nídìí ìdí ìrírí burúkú ńlá kan tó wà nílẹ̀ yorùbá yìí ọlọ́run dákun mọ́tà bá wa kàkó ẹ̀ sàmìjọba ọlọ́run mọ́tà bá wa gbé lẹ̀ kódà ń bà wá lójẹ́ fáwọn àlùfáà náà tó wá wà náà wọn tí wọ́n bá wọn pín ogún nídìí ìdí ìyàwó mẹ́ta ló fẹ́ ìyàwó mẹ́ta náà nìkan ilé mélòó ló kọ́ ilé mẹ́ta àgbà ọjà tí kódà ó ti yẹ díẹ̀ kó tó lọ ó ti fọ́ra rẹ̀ bá kó tó lọ tọ́ ilé tí wọ́n ní nọ́mbà sẹ́fì ìyá bàtà àti wọn àtàwọn ọmọ rẹ̀ ẹlẹ́dí mú yìí ilé tó wà ní Ìlọrin ìyá àràwọ̀ àti wọn àtàwọn ọmọ rẹ̀ ẹlọ́ni mú yìí so inú wọn tó wà máa dùn pé kódà ogún yóò tiẹ̀ fáwọn ní wàhálà gbogbo wọn tó bá wà níbi tí wọ́n ti pín ogún bẹ́ẹ̀ tí wọ́n náà tẹ̀sí tẹ̀sífà ìpè mọ́ǹsù ọ̀sẹ̀ àgbákò wọn jọ náà

kí lọ mọ́ ń pà ọlọ́dún wá tún pẹ́ wà láyé orí oṣù dé o ẹni àwọn jẹ ẹgbẹ́ kò tí ì bímọ ìtọ́kọ̀ ó tún gbà fún yàtọ̀ tí ọkọ náà bá sì bímọ ìtíyàwó náà gbà ó tún yàtọ̀ ìyàwó bá di méjì mẹ́ta olúwa ọ̀rọ̀ wọn pàtó ní pé nǹkan bá ilẹ̀ gbogbo àwọn ẹ̀ta nìkan lọ pín sẹ́rí ìyàwó lọ́lọ́wọ́ ọba wa kú ọ̀pọ̀ sójú kan ẹ̀ ó bẹ́yàwó mẹ́ta ó láwọn ọmọ kìnnìkan gbogbo ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀fún wọn ní wà lówà yìí tí wọ́n lọ pín ẹ̀ẹ́n ọmọ mẹ́jọ ló wá bí ìrọ̀ ọmọ ò lọ gba tiẹ̀ lọ́tọ̀ ìyàwó lọ gbà pẹ̀lú àwọn ìyàwó àwọn ọmọ ọlọ́wọ́ ọmọ òṣùn pé aláàárín ọmọ ẹnìkan níyálé ọmọ ẹnìkan ní ìyàwó ọlọ́wọ́ ọmọ òṣì sọ mú wá pé àwọn ọmọ àkọ́bí nínú orí burúkú nínú lọ́lẹ̀ yìí lọ́nà ọlọ́run tàbá túnṣe ọmọ àkọ́bí ò gbọ́dọ̀ jẹ́ni tí ó jẹ gàba tí ó wà jẹ gàba lórí gbogbo ogun tí ń jogun tí wàá ní lébi náà lẹ́gbẹ́ gbogbo yín bàkánà máa bá ẹ̀tọ́ tí ẹni ọgbà ọjọ́ ga ọjọ́ olórí gbogbo wa ò sọ pé kọ́ ọmọ wa jẹ àwa gbogbo níbi ogún ẹ̀júra yín lọ lẹ́bù kan lẹ́jọ wà bàbá yẹn lórí gbogbo yín wò ó ká lọ ń jọ́ tí bàbá ó kù wọ́n bí kan lénìí bàbá ti ṣe kó mọ fún tán lénìí àmì iná bí lénìí níjọ́ keje rẹ pé bàbá yìí ṣàfikọ́ rẹ̀ ó sì jọ́ kẹjọ bàbá kọjá sáré kìá mọ́ bàbá ìjọkọ bímọ kan kódà yóò ti pé fifty years ní àbá padà àwọn ọmọ díẹ̀ kan ọmọ ìkéré kan ó kàn ní kó tó bá gbóyún bá gbà tó fẹ́ yìí tán ṣẹlá kọ bí ọmọ tó pé fifty years àtọmọ tí ó ti pé wọ́n yí ẹyin tó bá ikọ́ kùn ní làwọn méjèèjì wọn ní ìgbàdúrà wọn kálukú ọlọ́wọ́ bá ti yẹ bí ẹ tukolo kó sàánú wa lẹ́yìn bá kó bá wa tún àárín gbogbo wa sí o ó sì jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn kí ó lọ rẹ̀ dáadáa ìdí igi àìmọ́bí pégbó ìdí igi àìmọ́bí pégbó déédéé lẹ́ máa ń rò pé ẹgbẹ́ ẹ̀sìn wà láì ìbẹ̀lẹ̀ àbòsí wa wà àwọn àlùfáà tó wá débi lọ́mọ pégbó tó wá pé àwọn ẹ̀wà ṣé ká pín níṣẹ́ ẹ̀rí àní àbí ká pín níbi yìí alábàkọ́ tó wá sọ pé torí pé ta bá pín ní ṣẹ̀ríà kó lè dìjà mú ní ṣẹ̀ríà ó ti mọ́ dìjà bí wà ní sápẹ́ ní ìdíkì nǹkan làbòsí wà ló sì lè dìjà ẹ mọ̀ o ìyàwó alákọ̀ọ́kọ́ ẹ̀pá àwọn ìyàwó alákọ̀ọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn náà ti mọ́ bí mọ́gẹ́ ó ti bímọ bí mẹ́jọ ìyàwó kejì òun bí mẹ́rin ìyàwó kẹta ó sì ẹ̀gbẹ́ story building ọkọ̀ ìmẹ́rin kalẹ̀ àwọn dákọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí yóò bá ní òmà lọ́tọ́ igun kódà ọkọ̀ ti ẹjọ́ ẹ̀kọ́ tó lọ wọn ni ilé bẹ̀rẹ̀ rí ẹyọ ọ̀kan ní abuji family house gbogbo àwọn ẹbí àmọ́ níbi dé sí àmọ́ wá sí pàdé àmọ́ tó kù àwọn ilé tó wá fúnlẹ̀ bàbá ìtìlẹ́jọ́ ẹ̀ kódà ọlọ́run kọ́ ọmọ ṣe òsíjà ńlẹ̀ ìyá kìnní ìwọlọ́rin mú ilé nọ́mbà kìnní kan ọmọ mélòó ló bí ilẹ̀ kẹta wí òun àtàwọn ọmọ rẹ̀ lẹ́jẹ̀ ìjọ kálọ̀rí bì kan mú ìyàwó kejì òun àtàwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin kálọ̀rí bì ìkan mú ìyàwó kẹta òun àtàwọn ọmọ rẹ̀ méjèèjì àbúrò àtàwọn ọmọ rẹ̀ ẹyọ kan kálọ̀rí bì ẹyọ kan mú ẹ dákun wọ́n ti fi àbí òtítì ìbàjẹ́ tẹ̀lé ilẹ̀ ìbáyìí lọ́wọ́ lọ́dá kọmọ́ṣà ọ̀tún ìkọ̀kan wá sí tó kú bá kú bá bá fẹ́ pín inú rẹ̀ ẹtì àwọn àlùfáà tó gbọ́sẹ̀ lé àyè tó mọ̀ pa à ń pínkún ẹni kí wọ́n wá bá yé pé wọ́n wà pẹ̀lú. Kó máa ka fáwọn àárígbà sọ̀rọ̀ àbíkínú jama ilẹ̀ kan yóò ní ká máa ṣèrántí papọ̀ pẹ̀lú ohun kaná ilẹ̀ kaná ẹnìkan wá nílé tí ó la wà nílé ìwé tá a fẹ́ fi kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ńkọ́ ìwé ilé yàrá-yàwó nímọ̀ ní pé kò sí nǹkan tí dùn mẹ́ nítorí pé a fẹ́ kọ́ra wa ni ẹni tí ó mọ̀ kó bá lé àwọn wọn bá ti mọ̀ tán kọ́ pàtàkì àmọ́ nílé tí wà sílé ìwé tábà ni wọ́n ti mọ̀ tán àwọn sẹ́ẹ̀tì kan ni ó mọ̀ tán because nínú ilé ìwé sójà gbó sójà kọ́ ọmọ ní ọlọ́wọ́ àárẹ̀ náà. tọ́ ìfọ́tọ̀. ẹ̀jẹ̀ àìsí ìṣọ́wà kan náà bí ṣọ́lá ẹ̀yẹ́ bí ọ̀rọ̀ yìí. tí wọ́n fẹ́ ẹranko jẹ́ ẹranko ní ìlú àwọn kan ọba bá ṣe léwọ̀ fún àwa àwa ìyẹn ni ìtọ́lọ́wọ́n bá ṣe jìnnà léwọ̀ fún wa ayé ẹ̀kọ́ ọlọ́wọ́n bá ṣe jìnnà ní ìwọ̀ fún wa ó yà yóò yìí haramu ni jìnnà àbá rọ̀mù kọ́ ìyàwó níyàwó ìgbéyàwó bá sùn nínú ìṣẹ̀lẹ̀ lọ́kùnrin léèyàn ìjẹ́jú ọba tọ́ adìẹ rẹ̀ yà yìí àtàbí ẹjọ́ tọ́ lékìí tó wà lábò abíẹ́jẹ́ wà lọ lè gún abú alábò mẹ́rùn tó ṣe jùlọ so àwọn haramu ti wà kéjì haramu fún ẹ̀rànkú káwà ní ìgbàwò ní pé àkéjì ẹ̀rànkú bá jẹ ẹ̀jẹ̀ yẹn àádọ́ padà wá pa ẹran nù jẹ haramu nígbà tí bẹ ní ara rẹ̀ òun ni ó jẹ ẹ̀jẹ̀ báwa bá ṣe pa òun òun làwa ti kí ni òun làwa jẹ kì í jẹ ẹ̀jẹ̀ tó ẹnìkan ní please is marrying more than one wife compulsory according to the ayah ah, a ní ìjẹ́ káfẹ́ ìyàwó méjì sí dandan ní àbílí sí dandan yóò máa jẹ́ dandan gbà ní tẹ̀yọ̀ kan lọ tàbí ní ọ̀rọ̀ nìka àti sàlàyé rí ìdájọ́ rẹ̀ máa jọ́nà yẹn gbà ní ìdájọ́ rẹ̀ máa jẹ́ èso ọ̀nà ìyàmúdá kódà ìdájọ́ kábẹ́yàwó kejì ó wà dídẹ́dẹ́ gbà mí níjọ́ tíyàwó èèyàn alákọ̀ọ́kọ́ fẹ́ ò bá satisfy èèyàn one ìyá sexually yẹn ti bẹ́ẹ̀. àwa lè mára dúró ó ti wá fẹ́ sun wa débi pé n tó kù ní ká máa lọ lè ṣe zìnà èyí tó fi lọ lè ṣe zìnà ìyàwó ẹlẹ́ẹ̀kejì ó ti di kíní ó ti dọ̀nà yẹn kò wá níjọ́ ọ̀nà èèyàn gbà mí níjọ́ tí wọ́n pé ó kéré ìyàwó alákọ̀ọ́kọ́ ìwọ́n fẹ́ mọ̀ sí alhamdulillah àdúpẹ́ lọ́dọ̀ kí ni lọ́dọ̀ lọ́wọ́ àmọ́ bóyá níbi kan sí kejì ọtún wo pé inú orí tọ́lọ́wọ́ bá ti fún ọ ọ ní láti tún máa tún tẹ́lú mi náà wò kò sí láì bí àánú ọlọ́ọ̀ni lórí àwọn ọkùnrin yóò sì di àrọ́mù jọ́ mi ìjọba lọ rí kẹ́ńtà lọ́ọ̀gbọ̀rọ̀ fẹ́ẹ́ a ti kọ́ ìlà rẹ̀ jọ mi ìjọ jìmọ̀ kúrò ìjọ tó apára rí ò bá ka pọ̀jù lọ ní kí ọ̀rọ̀ ara rẹ̀ bọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run tó ara rẹ̀ pa mi. ẹlẹ́dẹ̀ nǹkan lọ sí ẹlẹ́dẹ̀ náà àrọ́ mi ẹlẹ́dẹ̀ á gbé bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ọlọ́run tó ara ọlọ́mọṣọ́ kan alágbèyàn ẹnìkan ní ìdákùnlá fún yẹn wọ́n tàbá sọ mọ́ that as the house and the car with one wife and three kids but has a mom. ẹ ń gba àwọn yíò náà ní tó kú bá ti pé ká máa ṣàlàyé àwọn yẹn. Does the same ruling on inheritance apply to children if it's their mother that owns property? ní ìmọ̀ntánmẹ́rin pẹ̀lú ẹ̀ àwọn ọmọ tí àwọn bá lógún orí àyàwọn ní property wọ́n lẹ́tọ̀ọ́ láti dòdò tí bàbá wọn bá ń bẹ láyé bàbá náà lẹ́tọ̀ọ́ láti jogún nínú ohun ìyàwó rẹ̀ àwọn ọkọ̀ yóò náà ní pé tó bá ti ń ṣẹlẹ̀ á padà ẹni tó kú bá kú dájú jẹ́ pé mú àti àwọn àlùfáà sún náà tí wọ́n máa pa rẹ̀ ó sì ṣe àlàyé fún wa láwọn. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àlè fi èdè ní ìṣàdúrà níbi ìforíkanlẹ̀ yàtọ̀ sí ti làrúbáwá. Ah, èyí tó dáàdù ó lé kákéde lárúbáwá sí káfí èdè lárúbáwá kábílẹ̀ ní ìtàkì sí báwa gbọ́ lárúbáwá àwọn ìbínú àwọn àlùfáà wá sí ìpínyà láàrin pé iná fílà láyàn ni àbí ọ̀ràn yẹn àwọn ìwà ní ká ní pé ibi náà fílà ní labatori sùjú òdìbò rí kanlẹ̀ sáà bá ti gbọ́ lárúbáwá ká sọ aṣọ èdè tá a bá gbọ́ èèyàn bá jẹ́ Ìgbò èèyàn jẹ́ Yorùbá èèyàn jẹ́ bíríbírí oṣù èdè tó gbọ́ máa lọ. tó bá jọ̀rọ̀ yẹn kọ́ ìyapa ẹnu lè tó wá tó strong ju ìtàkọ́kọ́ lọ. ìpè níbi ọyẹ inú ọ̀nà yẹn lárúbáwá ni ká sọ ò ká má sọ èdè míì ọ̀rọ̀ ní sì fẹ́ ní wíìtì díẹ̀. àmọ́ ìmọ̀ràn tẹ́mi ó gba gbogbo wa ògbẹ́ni bá máa kó wọn ṣáà sọ́dí bó tẹnu rọ́bà náà áàtì náà fi dúníyà hasanatan wa fi al-akhirati hasanatan wa qina adhaban dákùnlé hàní náà sórí kó ló pẹ́lú yóò náà lọ́ọ́ mọ̀ fi ṣàdúrà aláyò tó àyà kùránì ló sọ àmọ́ tó wáyé páyé àníyàn àdúrà láti ti àlàyé onímọ̀ ní pé kò sí nǹkan tí sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àfọlágbẹ́yọ ọmọ wa thousand naira lọ mọ́mí àwọn wá gba àwọn fáwọn ní one thousand naira so ọkọ̀ àwọn náà tí wọ́n sọ fáwọn nígbà yẹn láti sọ̀rọ̀ náà pé àwọn náà lè yẹ ọgbà ìta tó láti táwọn fún àwọn ó yà kọ́ lóbìnrin kan láwọn ní one thousand naira lọ́wọ́ mọ́mí àwọn wá pè báwọn ní di one thousand naira lọ́dọ̀ ọmọ pàtàkì lọ sójú bẹ́ẹ̀. bùkátà òbí wà lọ́rùn ọmọ but bùkátà ọkọ kò sí lọ́rùn kí ni lọ́rùn ìyàwó so yóò fi sọ́dọ̀ ọmọ rẹ̀ àmọ́ ìtọ́ fi fi hun kò sí tó wà ìyá láwọn níbi owó ọkọ náà lóun níbi owó bùkátà àwọn méjì ló lágbára bí wọ́n ta ọ̀dọ̀ lẹ́sẹ̀ ẹ̀pin méjì kí ìyàwó gba five hundred naira ẹ̀sìn fọ́kọ yín náà ní five hundred naira ó sáà ló tán. àwọn fẹ́ sẹ́yìn ní wọ́n ti abẹ́kírun ní mọ́sálásí kan wá bá sáàrí ilẹ̀ ìlẹ́ka ṣe tí mọ́sálásí ní ìgbà ń bẹ ládùúgbò náà ká gbìyànjú ká ṣàlàyé fáwọn ilé pé á sáàrí òye kó máa bẹ ní mọ́sálásí kákínú ni àmọ́ bá àbárí ní síbẹ̀ náà lárí kákírun wa ká jẹ́ káwọn jọ máa bẹ̀rù mọ̀ pé kò tọ́ ìsáàrí òye máa bẹ nínú mọ́sálásí ọlọ́wà náà. Ẹni nínú àwọn táwọn ní sọ́dí ni. Ẹni tí rẹ̀ bá dùn ló lè dá ìrùn bẹ́ẹ̀ ni kò sí láì fi. Ìyẹn lè dá ìrùn rẹ̀ sí ẹni kọlọ̀. Àyàfi black. Black nìkan láàgbọ́dọ̀ dá ìrùn wá sí. Bákan náà, agbọ̀rọ̀ tó wá sọ pé tá a bá dá ìrùn mọ́jẹ̀kú dàbí àwọn ọmọ àwọn ọmọ spiriri àtàwọn ọmọ ọmọ tẹ̀lẹ́tà wọn mọ́ da ìrùn tí ibi tábà pàdé ìrọ̀lọ́ náà àdíjẹ́ yímọ̀ yàtọ̀ láàrin ìwà tí ọlọ́pàá sàṣàrin kankan lọ. Please, a woman that has get married for 25 years and don't have any children, but have lots of property. Then she died. Who has rights over the property? The husband or the family? Ah, Tóbìnrin bá ṣaláìsí tó sì fi dúkìá lẹ̀. Ìjọpọ̀ ló ní gbogbo ní àbí àwọn fámìlì. Àkọ́kọ́ fámìlì wọn máa ń sábà ṣe bí ìgbà tó ṣe bá wọn làwọn ní sí níbi ọ̀rọ̀ olùdarípa kí n sílẹ̀ fún. Ọlọ́run ti pín gbogbo kìíní ìkalẹ̀. Ọlọ́run ti kí láti sílẹ̀ fún Ó ti pín gbogbo kìíní ìkalẹ̀ bó ṣe wá pín ilẹ̀ yẹn náà láti ṣe irú nìsín bóbìnrin yìí ò sí jẹ́ pé kò lọ́mọ yẹn nítorí wọn bá pín kalẹ̀ ní pé ìdajì gbogbo property yẹn tọkọ ni ìdajì ẹ̀ níkẹ́ni ìtọkọ ká ló lọ́mọ lọ́kọ́ ó máa gba one over four pọ́lọ́wọ́ bá ti pín nǹkan gbogbo dáhùn yìí ní bẹ́ẹ̀ lọ́kọ̀ kan so a tún wá mọ̀ consider pé family tó láwọn jẹ́ family a tún mọ̀ consider pé tó níyàá tó ní bàbá ẹgbẹ́ tó bá ọ̀gá táàmà kọ̀sídà yìí àwọn olómi jọ́lá súnmọ́ rẹ̀ jù àwọn ọmọ ìyá rẹ̀ súnmọ́ ju ẹnìkan tó lu fámìlì lọ àmọ́ láwọn bò ní àjẹsẹ́nu fámìlì sọ náà àwọn níbi ẹbá fi ń pín góńtẹ̀ ń pín àwọn ẹlẹ́tọ̀ fẹ́lẹ́tọ̀ pé àbá ẹ̀yìn ẹgbẹ̀lẹ̀ ọmọbìnú ọlọ́run ti ẹ̀jẹ̀ pẹ́ àbá ẹ̀yìn ògbẹ̀lẹ̀ àmọ́ tó yàwó lẹ́sìn méje ni pé àwọn ẹ̀tọ́ náà bá kàn ní àti nǹkan gún lọ́wọ́ àwọn ẹ̀tọ́ náà wàá dún du àwọn làwọn fẹ́ pẹ́ gbogbo ẹ̀ níṣù ọlọ́run dàpọ̀ tó ṣàánú <laughs> àwọn méjì ń kírun ẹnìkẹta wá fẹ́ jẹ́ ìkíni kó sí i mo rò pé tí padà ń bí béèrè ní fídíò táwọn ọmọ ìyá kan ṣe báyìí sí àwọn ọmọ ìbò báyìí tí àwọn méjì kan kírun tí àwọn àni ìmáàmù gbọdọ̀ bọ́ síwájú lọ sọ́ọ̀tì láì ká ẹ ṣáà lọ kọ́ńtẹ́ǹtì ní fídíò rẹ̀. àwọn abẹ́ padà sí kú kébù ìṣẹ̀lẹ̀ inú súnà bẹ́ẹ̀ sì lóòótọ́ àbọ̀rọ̀ yẹn ò dé tó bá ti mọ́ mọ́ ìjọba àmì sọ̀rọ̀ láàṣọ láwọn kírun lóru ní ìgbàgbàgbé bí ẹlòmí náà tó dé ìtòsí ní ẹ̀gbẹ́ adájú wa fi ọwọ́ ẹ̀ báyìí ó fi wá ti àwọn méjèèjì sí ẹlọ́rin tòsí ẹ̀yìn sògìdì làwọn ẹlòmí wa mú pé ajẹ́pẹ́ta bá ti dé bẹ́ẹ̀ méjì ń kírun agbọ́dọ̀ ọpọlọ tòsí lẹ́gbẹ̀ẹ́ kó yẹ̀tẹ̀ wá fọwọ́ tì wá sí ẹ̀yìn ọlọ́wọ̀ àdám bí ó ṣe ṣẹlẹ̀ lọ́dọ̀ àdínábìnjọ náà wọ́n ṣe ẹgbẹ́ tójú orí bẹ́ẹ̀ ni pé ẹni ó lọ rèé tó sáà nẹ́bì lẹ́gbẹ̀ẹ́ òun ò mọ̀ tó yẹ káwọn méjì ò bọ́ sí ẹ̀yìn wọ́n kàn ní pé ẹ̀gbẹ́ lẹ́nu wa náà ti bọ́ sí ní ẹ̀gbẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe tì wọ́n sẹ́yìn òní ìjẹ́wájú ìgbà lẹ́yìn náà àwọn ọ̀rọ̀ táwọn fọ̀pọ̀ hà tí wọ́n sọ̀rọ̀ ní lórí púpọ̀ púpọ̀ lọ ṣùgbọ́n má dára wa lórí gbogbo ok irú inú ti tẹ́jú tẹ́lẹ̀ ọlọ́pùsànà lọ́lọ́rọ̀ kọ́rẹ́ǹsì tó ń lọ lọ́wọ́ yìí àwọn ọ̀rọ̀ kọ́sì ilẹ̀ inú tẹ́ta àwọn àgbàlagbà fà àkọ́kọ́ sọ̀rọ̀ parí ẹ̀rọ pé nàìjíríà ni ìṣẹ̀lẹ̀ tó ká gbogbo nàìjíríà ni ó dáa káwọ́ kọjá káwọn àgbààgbà fà wá kí wọ́n sì bá tí wọ́n lọ nìyẹn èèyàn ni pé àwọn ní ó lo titano láàmú ẹ̀ tí a máa ná lẹ́sẹ̀ ó dúró ti yẹ káàdì kúkú wá fẹ́ bẹ́ẹ̀ so ó dàbí pé láwọn yẹn tó wá ń gba owó lórí ara wọn àbí kẹta síbẹ̀ náà ìwọ gbọ́ bẹ́ẹ̀ tọ̀ pé bí àwọn kan máa gbowó kọba lè wá gba new rules so pé ìjọba ń bẹ tẹ̀lé àwùjọ tẹ̀lé àkóṣe kí ni kò dàrú àmọ́ àwọn circumstances kan ti ra wọnú ọ̀rọ̀ yìí ṣẹ̀rí àti òdàrú ni pé tówó bá ti jẹ́ same currency tó bá ti fẹ́ exchange ẹ̀ kò gbọ́dọ̀ ju ara wọn lọ tó bá ti jẹ́ same currency but problem challenge tá a gbé nísìnyí òun ni pé ẹni tó ní nínú oṣù lọ́wọ́ ẹ ẹ mọ iye tó ń gán ná kó tó ní lọ́wọ́ gbà mí torí mo ní experience kan lánàá ọ̀dàná mo ní àǹfààní àti wà nínú báńkì kan lánàá mo ló ń gba gbogbo àkókò mi gbogbo àná alọ́ ni ẹjọ́ àwọn kankan tó lágbára bí ẹ máa yẹ asáwà wà ní látàrọ̀ fàá ẹ̀bá rí èrò subhanallah kí ni wọ́n bẹ́ ṣe kálukú sàfihàn dẹ́pọ́sìtì old note tí ń bẹ ní ọwọ́ rẹ̀ torí on the thirty first náà dárí òtọ́ níjọ tuesday ṣùkálukú sàwà owó wa pọ̀ àwọn èrò náà wa pọ̀ ní púpọ̀ tó ní agbára ní o púpọ̀ tó ní kí n gbé so ẹgbà tó wá di kan tábà ní kébì òjò lọ́ọ́ ya pásítọ̀tì gan wa níbi ìbí gbígbọ́ ta lọ ọ̀nà ìkùn nípa níbi tí padà bá tilẹ̀ kọ́ gbogbo ẹ̀ ẹ̀ lọ́wọ́ bá ti wọ́n o sẹ́rí káwá ń bẹ̀rù náà irú tó ń sọ yìí ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ àyà owó láti máa ta ní òun ní owó báyìí owó transfer owó tí àwọn ọ̀rọ̀ báwọn ti bẹ̀rẹ̀ sí ní ìtìjẹ jáde so ẹlòmíràn tó náà mọ wàhálà tó ń ṣe ní bá sọ pé olúwa ní sí kọ́lẹ́jì gbọ́dọ̀ jùlọ àwọn lọ yóò kàn pé ìlọrin pé à onámọ̀ òmùsí ní ẹja ní káwọn àgbàlagbà fáwọn tí wọ́n tí wọ́n ṣe kájú ara ọlọ́mọṣẹ́ àṣàlẹ̀kùn lára fún ọlọ́run tá a rà. ẹnìkan ní is it bidah to say prayers only at the last raka of the fard salah ṣé bí káṣàdúrà ní last raka nìkan ṣé bíbí àná bíbí àkọ́ ni irú nǹkan bẹ́ẹ̀ but mo rò pé pé a ti dáwọn àlùfáà ti pàkíyèsí kìíní ká mọ̀ rò pé wọ́n ṣe ní bíbá káṣàdúrà níbi lórí ìlú anábì ò sọ pé bí last raka fún wa anábì ní bí ìforíkanlẹ̀ but ọ̀gọ̀rọ̀ wa nísìnyí padà sọ di bí last raka ewu tí kìíní wa ń bí ni pé tábà ti lọ sọ di bí last raka tí last raka ti lọ gùn ún á padà fa pé ìforíkanlẹ̀ yẹn máa gùn ju gbogbo ìforíkanlẹ̀ síwájú lọ ó lè yàpa súnà torí súnà ni pé ìrun yóò máa wálẹ̀ tàbí àmì raka àkọ́kọ́ rùkú àkọ́kọ́ ìforíkalẹ̀ àkọ́kọ́ àápẹ́ àágùn mẹ́ ju ìkejì lọ yáta kejì ìdúró rẹ̀ ìrùkú rẹ̀ ìforíkalẹ̀ rẹ̀ yóò kò ju ti ìkẹta lọ ìkẹta náà ìdúró mẹ́ ìrùkú mẹ́ ìforíkalẹ̀ mẹ́ yóò tún kò díẹ̀ ju ti ìkejì lọ lẹ́nà wá iruku ìkẹrin ìdúró ètò ẹ̀dá bó ti yóò ti máa dínkù dínkù dínkù nù náà fẹ́sẹ̀ wáyé tábà tí wàá lọ rèé jẹ́ kí bí ìforíkẹlẹ̀ gbẹ̀yìn nìkan láti lọ rèé ṣàdúrà kí ni ó padà ṣẹlẹ̀ ìforíkẹlẹ̀ gbẹ̀yìn yóò gùn ju ti kẹta ti kejì ibùn tàkọ́kọ́ lọ yóò wá láti oṣù táwọn afá àmọ́ pé ṣògbéjì bíbí àníwò pé wọn àmọ́ sí èsì tí wọ́n ti wà ní ọlọ́wọ́sọ àfọwọ́ alágbèrè wọn ibi ìlànà olè tó bá dọ̀là ní sàmúlò dáadáa láwọn àpàdé ní hàlùkọ́ ọ̀nà àti àkàtà صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت